هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة <clears throat> وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أتوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي أنا الله سبحانه وتعالى بجدي لكل ما جاء كان أتي عنه سنبوبو وزلعي يا صلاتنا مبعوث على إلي النبي أتي عن صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ti fi ó fi máa di ọjọ́ ilé ní alkiyama àlẹ́yìn náà a ní òní òun náà ni a ti máa ń ṣàlàyé síra Umdatul Ahkam níbi tí àwa pàṣẹ bí báyìí òun ni kìtàbù sọlá táwa wà ní báàbù lil mawaqit ní báàbù tá ti ń sọ̀rọ̀ al mawaqit àwọn tó ní í ṣe pẹ̀lú àsìkò irun àwọn àsìkò wa a gbọ́dọ̀ mọ̀ al-Qur'an òun ló sọ fún wa pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta alukurani ní dájúdájú ìrun tá a ní kẹ́ mọ́ sí kanat ala al-mu'minina bó ti jẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo ní pé kitaban ń ta ti kọ lọ́rùn ẹ̀yà lé wọn lórí mawquta tá a fọ́ ti sí ẹ̀yìn yóò wá jókòó yẹn ẹlọ́rìí mú kọ́ọ̀dù ilé ìwà ẹ̀rọ ìtajà rẹ̀ kìtàbà lọ́kọ́ sáré ìta àti ṣe ní ọ̀rọ̀ yẹn ni tàwa fi àtúntò sí a sì máa ń sọ fúnra wa Islam ẹ̀sìn tó wá láti sánmà tó sì wá pẹ̀lú manual bẹ́ẹ̀ kìí sí rèé bẹ́ẹ̀ ti ṣe gàrí báyìí rẹ̀ ti ṣe báyìí rẹ̀ ti lò ó. tọ́ májẹ̀mú tiẹ̀ wá ni pé kò sí ọgbọ́n kan àbí àbùjá kan àbọ̀ náà àbáyọ kan tẹ́ bá padà wá dìkọ́bà lórí tọ́lọ̀ wọn bá bá gbé kalẹ̀ tẹ́ẹ̀dù wá gbé tọ́lọ̀ kalẹ̀ kò sọ́nà bẹ̀rù tọ́lọ́ kò làgbọ̀dọ̀ tẹ̀lé nínú ètò ilé ayé èèyàn lè gbé tí ẹ kalẹ̀ nínú òtò ilé ayé mọ́kìrọ̀ ọdún bẹ̀rù èèyàn lè gbé tí ẹ kalẹ̀ nínú ètò ilé ayé káwọn èèyàn tá a sì gbélẹ̀ fún padà discover ọ̀dọ̀ mi alọ nira mọ́tò lápẹ̀jù yìí ọ̀tọ̀ wa ni báwọn èèbó tí wọ́n gbé mọ́tò kalẹ̀ tí wọ́n fi bá dún àti báyìí ẹ ti ṣe o báyìí ẹ ti ṣe o ilé gbọ́dọ̀ wá mẹ́rù ẹ̀rù kìíní tó ń bẹ tó máa ń pè ní thermostat line ẹni bá wọn ìlú àwọn òfìsí ni mọ́tò wọn àwọn mẹkáníìkì tí wà ní nàìjíríà inú táwọn máa ń ṣe ni pé wọ́n máa ń yọ kúrò ní ìwọ tó bá tó ní mọ́tò rẹ tó ti yọ kúrò rẹ àwọn ẹni ìgbádùn rẹ dáadáa káfíńtẹ́ yọ thermostat kúrò bẹ́ẹ̀ ẹni táwọn ti padà tó ti yọ kúrò tó ti mọ̀ gbẹdẹgbẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọn bá ti yọ táwọn tó gbé ìtàn wọn lẹ tó bá ti yọ kó bá wọn ní máa ń padà ní side effect tí ò dá náà lórí nǹkan náà àmọ́ òbí o ètò ilé ayé ni gbogbo yẹn kọ̀rọ̀ sí ìlú tó ti mọ́tò lẹ́nu déédéé bó sì yín ẹ má kọ sí lẹ́nu déédéé náà ni àmọ́ Islam ó wá látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nǹkan kan ò gbọdọ̀ yí padà nígbà ọlọ́wọ́ bá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ ẹ báwọn bàbá wa kan kí wá máa ń kí nìyí nínú Islam kò sáyé àwọn bàbá wa náà wá sọ pé táwọn bàbá mi ó bá sọ pé sísọ pé wọn yóò wá máa tẹ̀lé Ọlọ́run sọ pé yóò ti máa tẹ̀lé ànábì sọ pé àmọ́ àwọn bàbá wa sọ pé àtúwárá kọ́lẹ̀ ọlọ́run náà sọ pé àwa ni ẹ àwọn bàbá wa ṣe jù wọn nù àmì ìlú ọlọ́run sọ sí ẹnu à níbi táwọn bàbá wa lẹ̀ lọ́lọ́run sásánù wa o kó sì ṣe àmójúkò fún ìkọ̀ọ̀kan wa kó sàdékù àgbóyé fún ẹnìkọ̀ọ̀kan wa. àwọn àsìkò oorun wa bá a ti gbọdọ̀ máa tí ò gbọdọ̀ yàtọ̀ sí bọ́lọ́wọ́ bá a tàbíwá Muhammad sallallahu alayhi wa sallam bó bá ti ní a máa ṣe kò gbọdọ̀ yàtọ̀ rárá mùsùlùmí kékeré wọn. ìtọ́lọ̀ bá ní a ṣe làgbọdọ̀ sí ìdáàbí bá ní a ṣe làgbọdọ̀ sí a ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé Islam ọlọ́run ti ní múlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ máa rẹ́ lómi ìdí ó mọ̀ sábídí ohun bí àwọn kàwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bákan ìgbọ́dọ̀ yí padà àdájọ́ lórí ọ̀rọ̀ àtìkú bí ti ń pariwo tó pé ẹni bá kírun lágbo kan nírun ẹni tí bẹ́ẹ̀ ni gbogbo mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n wọ́n lé fún ní ká kírun lágbo kan ìrún àṣùbá gbogbo tá a mọ̀ nílẹ̀ yorùbá ìtẹ́lẹ̀ ní pé kì í kọjá quarter to six ẹ gbọ́dọ̀ ṣáájú rẹ̀ kí ẹ gbọ́dọ̀ kí kọjá quarter to six àmàlí gbọ́dọ̀ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ mọ́sálásí lèmi ọ̀gọ̀rọ̀ ní o ní tó pọ̀ jù ní bá kó mọ́sálásí ilẹ̀ Yorùbá jọ àṣùbá oníkọ́tà tó ṣe ẹni kó ti ní ó ti ní ojú kálukú náà ti ńlá ojú wa gbọ́dọ̀ mọ́ wa ńlá dáadáa àwọn ibi tó kù sí tẹlomi ìdèbí adúlú ti ṣe oníbirú ọ̀run asùn ẹlòmíì ti gbà pé kò sá gbọ́dọ̀ kọjá aago mẹ́rin náà ni mọ́sálásí lè èyí tó bá àwọn àṣùbá tásìkò rẹ̀ fi lè máa yí padà dọ́gba yóò tó bá irun dúró tó lè máa yí padà dọ́gba yóò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náà ló ṣẹlẹ̀ tásìkò pàápàá a ti gbọ́dọ̀ jẹ́ kí òun náà kò yẹra wa ọlọ́mọta fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀. àdéhìí tí à ń ké lọ́wọ́ tá a ti ń ṣe àlàyé rẹ̀ lọ́wọ́ ó ní àdéhìí abdul minhaj sayyar ibn salama رضي الله تعالى عنه ọlọ́pàá sábà wa yọrù sí i òun là ń kí lọ́wọ́ láti wọn fi ṣàlàyé إرو àsìkò بودي a إرو ṣàlàyé àsìkò òru fàjẹ ìrun àṣùbà bóòlù ti ń wọlé ìrun lóhùn bóòlù ti wa ń ṣe yìí bí bá wa yí dáadáa nínú ibi tó ń là títí dé gbogbo àwa tá a mọ láwọn fóònù àwọn ọ̀rà yìí tá a mọ gbé lọ́wọ́ kákàbọ̀ sórí youtube náà ni wọ́n náà ní kẹ́ẹ̀bẹ̀ time of sola time of zulu yóò gbé wá pàṣàrà yóò àlùfájà rí ìmọ̀ ìjọba yìí yóò rí báyìí tó bá tẹ̀ sórí youtube yóò gbé wá mọ́ tí yóò mọ̀ rí pé ó kéé ìkíní ìkírí rèé sùkálì mọ́ bí tí ọlọ́run ti sàánú wa dé láwùjọ wa léwu àwa ló kù fáwa náà ká sàánú ara wọn sọ àgbà tẹ̀síwájú lọ ọ̀rọ̀ tí èsì tọ́lọ́ sí èsì tàdábì ọlọ́dàkùnbọ́ ti tẹnu wọn jáde òní ọ̀rọ̀ fẹ́ ló àfa oníwàásí oníkọ̀ọ́kọ́ dárọ̀ bẹ́ẹ̀ ọlọ́dàkùnbọ́ sọ̀rọ̀ wà lọ́rọ̀ fẹ́ ló gbogbo dábàá sọ lóko yìí ọlọ́mọdé àṣìṣe dédé qala Allah qala rasuluhu qala sahaba. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd an سيادة السلامة قال دخلت أنا وأبي على أبي برزة الأسلم فقال له أبي حدثنا كيف كان النبي صلى الله عليه وسلم يصلي المكتوبة فقال كان يصلي الهجير التي تدعونها الأولى حين تدحض الشمس ويصلي العصر ثم ثم يرجع أحدنا إلى رحمه في أقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب وكان يستحب أن يؤخر العشاء التي تدعونها العتمة وكان يكره النوم قبلها والحديث بعدها وكان وكان ينفصل من صلاة الغداء حين يعرف الرجل جليسا وكان يقرأ بستين إلى المئة عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال قال يوم الخندق ملأ الله قبورهم وبيوتهم نارا كان شغلونا عن صلاة الوسطى حتى غابت الشمس وفي لفظ لمسلم شغلونا عن صلاة الوسطى شغلونا عن صلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء وله عن عبد الله بن مسعود قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن صلاة العصر حتى مرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله أجوافهم وقبورهم نارا أو قال حشى الله أجوافهم وقبورهم نارا عن ọlọ́run mọ́sá fún wa àsìkò sọ̀látùlá àtọ̀ nígbàwó ni mọ́ wọlé àti ṣàlàyé àwọn àsìkò ọ̀rọ̀ tó kù ìrọ̀ àsìkò òun náà máa ń wọlé níjọ́ tí ziluṣe bòjì nǹkan bòjì tó ṣe pé léèyàn bá dúró báyìí <coughs> ṣe pé bòjì ló máa reflect nílẹ̀ rẹ̀ tá a bá gbé object kan kalẹ̀ báyìí nínú ọ̀rùn a rí pé bòjì rẹ̀ ó ṣe kínú yóò yọ ọ rẹ̀ tọ́yì. ìran asọ̀rọ̀ ó wá máa ń wọlé nígbà tí gbòòdù nǹkan tó bá ti ṣe déédéé rẹ̀ nígbà tí gbòòdù nǹkan tó bá ti gbéra pé tó bá ti ṣe déédéé rẹ̀ ìyẹn ni pé intent object tá a mú ìwòye rẹ̀ ìfẹ́ ti sílẹ̀ lẹ́yìn tẹ bá mẹ́jọ object yẹn tẹ́tún wá wọn bòjì tí ń bẹ ní ilẹ̀ ẹlẹ́yẹ tẹ bá wá kó méjèèjì papọ̀ tẹ bá ti pé nígbà tẹ wọn ìsàlẹ̀ tẹ wọn yìí tó ọ́bjẹ́sì tó dúró tẹ wọn bòjì rẹ̀ tó wà lẹ́lẹ̀ tó bá ti ṣe déédéé ara wọn àsìkò òun àtọ̀ ó ṣe kílò jọ̀mọ́ òtítọ́ náà a rí àwọn ẹlòmíì nínú àwọn àlùfáà gẹ́gẹ́ bí alimam abu hanifa aleyhi rahmatullah àwọn ní tí èèyàn bá tó báyìí àbá gbé ọ́bjẹ́kìtì kankan lè báyìí gbòdì rẹ̀ tó reflect yẹn kó tó lè di pé á tó yóò jẹ́ pé gbòdì yẹn ti wà ní ìlọ́po rẹ̀ méjì tí n bá tó báyìí bòjí wá yọlẹ̀ rẹ̀ tẹ́ tó lè sọ pé áfírí tó lọ́dọ̀ àbúrò àbí fáláwí wọn bòjí tó wà nílẹ̀ náà tẹ́ bá wọ̀n yóò ṣe déédéé dúró tèmi mélòó ìdíwò méjì eléyìí ọ̀rọ̀ al-Imam Abu Hanifa alayhi rahmatullah meanwhile wọ́n ní understanding kan náà lọ rí gbọ́ inú hadith gan àwọn gbọ́ǹda sáńdé kan yé nú ọ̀rọ̀ kan dáadáa bí sọ ni ṣùgbọ́n àkọọ́lẹ̀ sí bẹ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam onígbé ànábì làámọ́lẹ̀ panagada ìrún àásìrì o nígbà tí kò jí nǹkan bá ti ṣe déédéé rẹ̀ ẹ dákun ànábì wa la ọ̀rọ̀ mọ́lẹ̀ báyìí bikini ìdílé rẹ̀ ó wá sọ̀rọ̀ níbi kan ẹnìkan wá understand nǹkan nínú rẹ̀ ilé ìtijọ́ mọ̀ fìhó ní tó gbọ́ yẹn sọ̀rọ̀ mọ ilé ìjẹ́ mọ̀ tó kù pé ẹgbẹ́ ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ yé ó ti lanu sọ pé nǹkan báyìí ni òun sọ lọ̀rọ̀ ní méjèèjì jẹ́ ayọ̀ ìjẹ́ lè lè sọ̀rọ̀ ayọ̀ wà Muhammad sallallahu ọ̀rọ̀ tá ti sọ̀rọ̀ understanding relate àrí àà nítorí jẹ́ pé ìjọ understanding yẹn definitely ìwọ lọ sí àdínẹ́bì bóyé ìta àdínẹ́bì sọ gangan ni pé tígbò tí bá ti ṣe dèjì ara rẹ̀ kí àdínkù ṣe kí nù tó pọ̀ lórí ẹ̀látọ̀dọ̀ àwọn sọ̀hámà ní wọn lọ́la yà léyìn tí wọ́n gbẹ̀gbà wá sí kùnrin wọn látọ̀dọ̀ àdàbùwà Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ọ̀làbì kọ́kọ́ rí pé ọ̀rọ̀ tí a lè má mọ̀ alayhi رحمة الله ni àárí pẹ̀lú oṣù ni kò tẹ̀sùwọ̀n tó èyí tó tẹ̀sùwọ̀n ó الإمام مالك عليه رحمة الله الإمام محمد بن إدريس الشافعي عليه رحمة الله والإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله أشعر وما بين ما هو الفاوة والميونات وتشاجيون lọ́bi jẹ́ pé ìran àṣọ ìgbà tí ó wọlé ní tí gbòòjì nǹkan bá ṣe déédéé ara wọn ẹ wá já farabalẹ̀ láàrin mi tí gbòòjì nǹkan bá ṣe déédéé ara wọn gbòòjì nǹkan lè gẹ́gẹ́ amákiri kan bẹ táwọn olóyún máa wá pàṣẹ èkì ń sì ń bẹ láì lọ yẹnu síra tolukura bọ́lá ní ń tẹ̀ ta kó fi ń ta kẹ́wìn pé kò sí ní bẹ́ẹ̀ ọ́ ní yọ ẹ̀mí ọ̀rí lọ́wọ́ ẹnìkan ní ẹwàtí àwà ní tíra ẹ̀rùntọ́ padà wá rí ní tíra sọ̀ṣẹ́ òfíkì ìsọ̀lá àmọ́ wá rí pé kò lẹ́rìí àkọ́ tó wá di ẹ̀rí rẹ̀ náà ó lẹ́rìí mọ́ rẹ̀. ó ní pé kí nìkan bẹ táwọn àlùfáà máa ń pè ní fẹ́yìkú zawal fẹ́yìkú zawal ta ní ọ̀rọ̀ tí ń ta pè ní zawal lórí ní orí ìtàn sálàyà ọkọ̀ tó sọ̀rọ̀ zawal kí lánàá tó rẹ̀ زوال تفضل ممتاز tí òòrùn bá ti yẹ kúrò ní àtàrí òun láti tẹ̀lé máa bá àtìzáwà tóòrùn bá ti yẹ kúrò látàrí òun ní kí ni wọlé o sọ̀látù gbòòrò ṣẹ́wàrẹ́ àsìkò tóòrùn máa ń yẹ kúrò látàrí déédéé àtàrí wa báyìí lóòrùn wà nítumọ̀ rẹ̀ o tó bá yẹ kúrò látàrí ni pé ó ti sún síwájú tọ̀ tí ó bá wà ní dédé àtàrí wa báyìí ti dédé orí wa báyìí in tó yẹ kó ṣẹlẹ̀ on a normal day ó ní pé kò yẹ kó síbò òdì kankan mọ́ ìrìn àjọ náà gbọ́n mi báyìí kò yẹ kó síbò òdì kankan kò ní yẹ kó gbọ́dọ̀ reflect a ní shadow mọ́nu ó yẹ síbò òdì wa kó ṣe kí ni kó parí mọ́ wa lára ní tó yẹ kó ṣẹlẹ̀ ìwà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn ọdún kan inú ṣẹ́kù islam ibi tẹ̀ ní ọ̀sán àrọ́ àti àrẹ́ rahmatullah làwọn padà ń ṣàlàyé pé ọ̀rọ̀ tó ikú zawal èyí máa ń yàtọ̀ ní àwọn àyè kan sí àyè kan kúrò àyè máa yàtọ̀ ní ìgbà kan sí ìgbà kan tó àwọn àyè kan wọ́n ń bẹ àwọn náà kó sínú àwọn àyè yìí àkòjú yẹn táwọn ìdájọ́ kan tí ó yé yẹn ẹwú bá a ṣe tán náà kìíní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìlú iná sí lè rí tẹ bá pa gbogbo àwọn náà àti ká ní lọ́sí mẹ́rin agbárí rẹ̀ tí bá wá dìde dúró lábẹ́ déédéé rẹ̀ báyìí ẹ̀rí pé gbogbo tí ó bá jẹ́ mòjì kí ni yóò ṣe yóò parí wọn lára so definitely irú ayé yẹn tí n bá padà tí n bá padà wá yí lọ báyìí tí bòòjì bá padà wá yọ ọ́ lẹ̀ tí bòòjì mi ṣe déédéé ìdúró mi bòòjì mi náà lárí ó yà bí òye aha ìtawọ́sẹ̀ ní pé ipò zawal ó ní bàkíyà tó zawal èyí ni pé ìgbà ní òwà bẹ àwọn àyè mi ń bẹ téèyàn bá wà bẹ àwọn ìlú mi kọ́ńtírì mi téèyàn bá wà bẹ tí òòrùn bá ilé wà látàrí tá a sọ lẹ́ẹ̀kan yẹn táìpù tó ń wà látàrí tó yẹ kí gbogbo bòdì ara wa kó parẹ́ mọ́ wa ní ara bòdì lè wá ní parẹ́ bòdì ìkan wà rọra ṣẹ́kù díẹ̀ èyí ń jáde pé gbòòrú ti wà láàrin ayé àmápá abítáwà wà ọwọ́ ẹ̀gbẹ́ ló bọ́ sí òun ló fa kí ní bòdì ní orí mọ́ sí kí ní kó máa tẹ̀lé bó láti wá discover ẹ̀ bá ti mọ́ wá ṣòro wá sílùú yóò àti zúrì láti mọ́ mú kí òru bá kọ́kọ́ yọ lọ́wọ́ àárọ̀ báyìí ẹ̀yìn pé tóru bá yọ nísìnyí ìbọ́nà ìyá inú ló di ọlọ́dọ̀ wa tó wá bẹ̀rẹ̀ sí ní yọ bọ̀ lọ́wọ́ aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ tẹ bá lọ rí wúru àwọn ilé báyìí gbogbo lé ẹ̀yìn pé bòjú ó yọ ọ́ lẹ̀ wájú rẹ̀ lọ́wọ́ ẹ̀ bá wá kíyèsí bòjú tó lọ wájú yẹn bí oòrùn bá ṣe ń bọ̀ tó fẹ́ máa lọ ọ̀nà bí tí yóò ti wọ̀ múvmẹ́ǹtì oòrùn yẹn yóò máa ní effect lórí múvmẹ́ǹtì bòjí bóòrùn ṣe ń pọ̀ báyìí bòjí yẹn ló máa sún wọnú bóòrùn ṣe ń bọ̀ bòjí ló máa sún wọnú bóòrùn ṣe ń bọ̀ bòjí ló máa tẹ́gínú yóò máa sún wọnú tọ́ bí oòrùn bá wá in tó yẹ kó ṣe

tó yẹ kó parẹ́ nù a ní bòòjì yìí a ní káùntì ẹ̀ gẹ́gẹ́ bí bòòjì ọ́bjẹ́tì yẹn mọ́ ọ̀la ọ́bjẹ́tì yẹn ti sún ló jẹ́ sí bòòjì ni ó ṣẹ́kù ètò wá kú èrè kó tó wá ti kó owó wá yẹ kú kẹta bá àwa náà mọ kíyèsí ni tí bá fi ń sún yóò mọ sún yóò mọ sún yóò mọ sún tó bá kàn dáa ká kàn ní pé bòòjì ní ń káwọ́ ló ń káwọ́ yóò kàn stop láàrin kan tó bá ti ń dọwọ́ aago méjìlá ààbọ̀ sáàgò kan lọ́nù ìgbà ẹni ká wà very very careful káwá mọ̀ ṣọ ká mọ̀ ṣọ ẹni tó dábàá ní láwọn nígbà wà ní pé bòjì tí ń káwọ́ lúbọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò kàn dúó kẹ́rí bí ó dúó sí yẹn ká ní ọ́bjẹ́kì táwa gbé kalẹ̀ ní bòjì báyìí ló ti wá wà tẹ́lẹ̀ nígbà tó lóun yọ̀bọ̀ báyìí bóyọ̀ jẹ́ sún òjì náà sún òjì náà sún òjì náà sún òjì náà sún òun bọ̀ tóun bá tẹ́ àárín báyìí bòjì níbi tí tó ìwò bàtí wá wá bòjú adédérú bí tó kàn dúó ni yóò ṣe kí ni jama yóò dúó tí ẹni tó ṣe dúó yìí a wà lọ wọ́n láti ìdí rẹ̀ yìí síbi tí bòjì ni dúó sí measurement yẹn àtọ́jú ẹ̀ pamọ́ tọ́ tó bá bí lẹ́ẹ̀kan náà tí zàwálù bá ti ṣẹlẹ̀ ìyẹn ni pé tóun bá ti wá yẹ̀ kúrò ní àtàrí bòójì bá olóhùn ló ń dínkù lẹ́ẹ̀kan yóò tọ̀ túmọ̀ gò padà báyìí yóò àwọn ṣèkéyìn jọba yóò mọ̀ gò padà yóò mọ̀ gò padà àwọn àmọ́ sọ ìgbà wo ni yóò ṣe déédéé ara wọn. sẹ́rí ìbí tẹ́tí tó ti bẹ̀rẹ̀ sí ní sún padà yẹn àsìkò òun zúrì kí ló ṣẹlẹ̀ sí wọn jọba ó ti wọlé torí ìtumọ̀ rẹ̀ pé ó ti yẹ kúrò ní àtàrí tọ́ bó ṣe wá lé kúlọ̀ yẹn táwọn náà ń tẹ̀lé táńtẹ̀lé táńtẹ̀lé táńtẹ̀lé bó bá wá dá àárín kan àdìgbé àpòjì yìí ti gùn débi irú object tàbí rẹ̀ àwọn àdìbáyì akọ̀wò wò báyìí kálukú gbèrè ìgbàgbọ́ yìí tàbá wò báyìí ẹgbẹ́ tèdè bẹ́ẹ̀ àbí àṣọwọ́ wá sílé òsì tó àdàpadà kò gbọ́dọ̀ kú omi tó wà látàsìkò oorun zuhur tàbí àsìkò oorun áfírí àmọ́ mọ́ láti gbà wọlé àti lórí láti wọ́n tèèrè àtúwà lójú kò jíẹ́ ó lọ wájú jẹ́ ó tún lọ wájú jẹ́ tó bá lọ wájú jẹ́ a bá tún gbé object yẹn a tún lè wálẹ̀ bí i ó ti ṣe déédé àti ó ti ṣe déédé ẹ̀rí pé ó ti lé díẹ̀ láì níbi ni tó lé yìí òṣùwọ̀n tá wá méjọ̀ lẹ́ẹ̀kan yẹn a wà gbé wá pé ṣóṣùwọ̀n yẹn ti tó báyìí tí ò bá fi tó bẹ́ẹ̀ àsìkò lọ́wọ́ sí èdè nínú ètò tó rí ẹni tí mò jí sí èsè tiẹ̀ ẹgbẹ́ nínú ẹ ti fi máa ẹ ti gbọ́dọ̀ lọ́pọ̀ lọ ẹ̀ nítí gbogbo ẹjọ́ dá nínú o tí mo mọ jí ni ó tún wá kọ̀ sí láti máa ìpín ìdí níjẹ yóò máa lọ yóò máa lọ ẹ bá rí pé tí wàá lọ èyí tẹ wá wọ̀ lẹ́ẹ̀kan láti rú bí ìdílé ìtàwọn yìí tábà ti wá gbé kalẹ̀ padà náà bí ṣe tó kù ẹ wá wọ̀ tó bá ti wá ṣe déédéé ara wọn ẹ ti yọ yìí tó lọ wà níbi ìgbà tó lóyè kúrò látàrí ẹ̀yọ́ kúrò mẹ́ẹ̀ ẹ wá yọ tán bòtí tó kù wá ṣe déédéé ọbjẹ́ǹtì tó bá ilé ti rí bẹ́ẹ̀ àsìkò ránṣẹ́ ti dégínú ó ti wọlé ìrìn bóyá àlàyé mi yìí o èyí tó ń pè ní pé ìgbàwá ni ẹ wá ẹni pé tó ń kọ̀ ṣọ́ sí ìlú pé ẹ̀bù dídí ṣe léde ara wọn tó lóṣìṣì pé ọtí sí ibòjì tí èké jẹ ọjẹ kínú ọtí sí máa kò sí yẹ kí kò yẹ ká sí máa ọlọ́pàá ṣàfihàn ayé àgbọ̀yọ́ ọ̀rọ̀ yìí gbogbo dáwí yìí gbogbo àwọn àlàyé yìí kìí ṣe ti dáàbò láti o láà inú àwọn tíra àwọn tó dá àwọn àgbààgbà tíra àwọn tíra tó ti lè wà tó sí gbogbo wa náà ó dà ní sọdẹ́ ìdíkì súnà tó sí wí ìtàbúrà ní àbámẹ́ شرح الممتع للعلامة الفقيه الأصولي محمد بن صالح العثيمين عليه رحمة الله àbámẹ́ àtàwọn tíra tó wà ní ìgbẹ́lẹ́ni àbáyé nínú àwọn kútùbù المذاهب a ti lọ́ra àwọn àlàyé ọ̀rọ̀ tó pọ̀ pọ̀ bá ti lè ìwádìí mọ̀mọ́ onírọ̀ ìdí lẹ́nu lọ́sì discover kan ọlọ́pọ̀ sàfún wa ní àgbọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ tọ́ asiri wa wọlé nù látàsìkò yẹn lásìrì ti wọlé ṣẹwàá nígbà tásìrì wọlé yẹn òun ni zúúrí ṣẹ̀ṣẹ̀ ń tán ìgbà tá làásàrì wọlé oníkíni òun ni zúúrí ṣẹ̀ṣẹ̀ tán tí ń já sí pé tí zú ìbá ti tó láti yàgò kan tí ń tó láti gbọ́dá wáyé tó rò bí yẹn ẹgbá kí ni zú ní aago kan kọjá àti márùn kí ló fi jọ̀wọ́ aago kan kọjá àti mẹ́wàá twenty after one one thirty quarter to two aago méjì gẹ́gẹ́ èyí ń rọ́bì ni pé ìwádìí súnà míì náà tọ́ra àwọn tó ń kí òun lágo méjì tọ́ ni inú ló bá yọ̀ dá èrú wọ́n ti kí ni ò wọlé olórí tó fàájú ojú pé wọ́n ti lọ́rùn lè ní ọ̀nà lára àmọ́ sí èkó òní kí ni èkó lásìkò rẹ̀ bí a bá gbẹ̀rù ojú ìjọra pé méjì àbọ̀ tí ó ti jọ mọ́ ó gbẹ̀rù ojú ó lágbo mẹ́ta gẹ́gẹ́ kí ló kí ìdí ìlú láti máa ń sọ fáwọn tí ìjọba ẹ̀dùn ẹ̀ka gbọ́ yé ṣe ibà àti láwọn sẹ́ńtì ìrù ojú rí lágbo kan ká gbà pé ta ló ní ago méjì kò tí ìṣẹ́gí ni kèbúrú jù bá a bá rí kágo mẹ́ta bá lù bá wòyàn lọ́wọ́ káwá tè kámọ̀ lórí máìkì bá wọ́n sí ìrùn jẹ̀mọ́ ẹ ní àtẹ̀wò ni a tún ní ìwà ago mẹ́ta mọ́ gbọ́gbé kí ni èwo ni irú ago mẹ́ta kọ́ mọ́ àsìkò yẹn náà àsìkò kínú ẹ̀rọ pé lọ́ta sálàyé àsìkò olóṣòwò aṣọ àdébìkan fúnra wa káàdàbí ìgbà ṣẹ́dàl <coughs> معذرة إذا اشتد الحر فأبردوا بالصلاة arábìnrin jọ sí oòrùn tó bá yọ bá ti gbóná jù tóòrùn ṣe gíní tó gbóná fàábìrìlú ìṣọ́ra ó ní ìròyìn ẹ̀yà ẹ̀jẹ́ tó kú ẹ̀jẹ́ táwẹ́dà kúrù jẹ́ tó ṣe gínú kẹtó kì ẹjẹ́ kí wẹ́dà ó kó kúrù kẹtó ṣe dínú òun wà lọ mú gẹ́ lágbòkan tó fẹ́jú ìwò òun rẹ̀ ẹ̀mọ́ kò ríwọ̀ òun pàtàkì jùlọ gbogbo àwọn tọ́bá tẹ́ ń bẹ ní àwọn advanced country tàbá àwọn ká ní ìlú ìbú àwọn òun tí wọ́n gbà ní àgbákò òtútù wọn tí ó bá mú wọn <laughs> àgbákò òtútù dáwọn àwọn èèyàn wọn kọ̀ọ̀kan dáadọ́ mọ́ sọ̀rọ̀ wáyé tí wọ́n bá sọ bí òtútù ṣe mọ́ mú àwọn àtó ọlọ́run yóò kù yín o ìlú iná gbádùn náà ẹ̀sìn gbádùn òní àbí ẹ̀kọ́ ni owó yín ló sì lágbára di oorun àti òtútù àwọn náà ti àṣì níná náà ní kínú náà lórí ọlọ́run ti sàánú wa wẹ́dà wa ṣe kínú ó dáa àwọn aráàlú èbó wọn máa ń pààyàn lẹ́rìn ọgbọ̀n ẹ̀ ń gbádùn gan nàìjíríà o à ń gbádùn gan nàìjíríà àmọ́ ọ̀rọ̀ wọn ní ìtumọ̀ o tọ́wọ́ tó wà ń gbádùn gan nàìjíríà ni pé wẹ́dà wa subhanallah mọ́nà ti lọ́dún kan ìtọ́nù àwọn ọ̀rẹ́ wa kan wá gbé àwọn àlejò wa láti alágbàtọ́ làárọ̀ bí yàtọ̀ sọ̀rọ̀ bí yà ìgbọ́n wa dé àwa ní láti tíráàbù lọ ọgọ́rọ̀ lẹ́yìn báyìí gbà náà àwa gbé mọ́tò gba mọ́tò fún méjì kọ́ àwọn lábáwá wà nínú mọ́tò kan àwọn anáta kóra wa jọ láti lọ́nà yáyáyá ìkan náà àwọn ọ̀tá wa wá yẹn àwa dé sí àṣẹyìn kọ́ láti lọ́dún náà bí òun ṣe ń ìyá yìí ó fi ojú tó máa ń fọ́ ojú wa ń fọ́ سبحان الله أنتم في النعمة أنتم في النعمة هاي ولا جاي الباب لواو الباب لواو الباب لواو inú gbogbo ìdáwà iná àtàgbàdùn lóòtọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí ó rùn ọ̀dà wọ́n ṣe rí ẹni wà náà wá ń jẹ́ ìṣẹ́ pé à orí tí ó bá di àsìkò oorun nígbà míì kálukú ò ní lè jáde èèyàn kọ̀ọ̀kan lẹ́nu ìtọ́nà àwọn àlùfáà wa tí wọ́n lọ sí orí Sudan sábẹ́ ṣàlàyé òun Sudan wọ́n ní òun ó gbóní ọ̀sán báyìí òun ní o yóò gbóní ọ̀sán yóò máa gbóná ẹni tí òun yẹn ti wá mú ara ògiri irunlé ògiri inú ti wá gbóná pé tó wá di ìrọ̀lẹ́ tó rùn ti wọ̀ tó dalẹ́ lẹ́yìn bí ìṣáì tẹ̀bí òun ti wọ̀ kéyó tún máa wọlé lọ wọ́n nínú yàrá tẹ́ẹ̀fẹ́ wọ̀ yẹn báyìí yóò sì máa gbé ohun ìgbóná yóò sì máa sì jáde nígbà tí èéfín jáde lára làwọn òbí ẹ̀dàkùn ṣe àwa wà nínú ìdẹ̀kùn nàìjíríà bá àmọ́ gbádùn ẹ̀ sọ̀rọ̀ à ń gbádùn àbá àmọ́ gbádùn aláyà ń gbádùn àwa náà lè mọ ìlú orí tọ́lọ̀ tẹ̀mú wa kẹ́rì náà mọ́ wò lára àwọn aráàlú èbó pé wọ́n lówó ẹ̀wọ́n níná ẹ̀wọ́n jẹun tó wù wọ́n èèyàn nílò bí òun báyìí tó bá dé ọmọ ọmọ fúrẹ́ǹsì ní ara yóò ti jọ̀lọ̀jọ̀lọ̀ dáadáa ṣàjọ́ àjọ́ dàbí èèyàn kẹ́rí bá ti rí yìí náà àwọn wẹ́dà yìí náà wà nínú tí máa ń dà wọn náà láàmú tó bá di àsìkò tútù àwọn náà wọn kọ̀ǹpléǹ tí wọ́n da sọ́múra gidi wọ́n da gbogbo ẹ̀ ah, ẹ̀jọ̀ akóra yìí fún wàhálà báyìí ẹni pé rúdẹ̀kùn ó ṣe kí ni ìdẹ̀kùn ní báwọn gbójú wa ó bá rọ̀ yóò nọ́ọ̀mà náà ni gbogbo bá mú ó ṣe so mò ń sọ ilé ìṣe àwa lè má gbàgbọ́ yí ọ̀rọ̀ tá à náà ní kí òòrùn bá gbóná gan ẹ̀jẹ̀ kú yí ẹ̀jẹ̀ ti jẹ́ wẹ́dà ó ṣe kí ni kó kú àwọn tí ó gbọ́ yí làwọn náà bẹ́ẹ̀ ní òòrùn tẹwárí ìrísí rẹ̀ ibi èmi ti wá rí tí mo fi understand nígbà táwọn tá a wí wá ṣàlàyé sí wọn olùbìnrin máa ń lọ kánò lọ sí làtírà láìláha ẹ̀yọ̀ náà nígbà náà mo bá nìkan ṣàtírà làwọn máa lọ ọlọ́jà ní bá wa lọ báyìí tá a bá gbọ́ sí àsìkò ọ̀yẹ́ gbogbo lọ́dún ìlú ìmọ̀ lọ́jọ́ mẹ́ta àwọn ọmọ mẹ́rin lọ. na ìpín kí n tó dé àbá gbogbo èdè yóò là yóò là yẹn lẹ́nu tó bá tún wá di àsìkò òun ẹ ìyẹn tó mẹ́ o ó tún wá máwọn yóò lára wọn sì máa ń rìn káàkiri àmọ́ à ń rẹ̀ ń wá bí kan ìṣòkò ni tó fi di ya sílẹ̀ hàn àṣẹ tó wá bọ́ tàbára torí ohun tó ní agbára èèmọ̀ tó wá ń dọ́gbọ́n lójú pé bóòrù ti wá lágbára tó tí ìgbóná ni ó ti máa mọ̀. ètò ọlọ́sẹ̀ àwọn ọmọlábá náà wà lójú nínú ẹnu àti kókò ẹni tí ìdí wọn ní ilé olùtí ìdí àti ní òkú kọ́ọ̀mù tí ó kù wọ́n bèèrè kiri báyìí lọ́dún kọ́ra wọ́n fara ó kà mọ́ sí báyìí àmọ́ àwọn àwùjọ oṣù ẹni báyìí ọlọ́mọdé àdúrà ọlọ́mọdé tí òun yẹ bá wá mú gan ìwájúwájú àròpárò ìrúnjú rí aago méjì ní ọwọ́ àrí náà wá ń gbé ìkọ́ ọmọ ọ̀run lágbo aago mẹ́ta mẹ́rin ìrùwòwò náà ń kí wọ́n gbé ìrúnjú rí ìgbó láago mẹ́ta àbọ̀ wọ́n sọ pé kí ni dẹ̀mọ́ mẹ́rin ìrùwòwò náà kí àìsí lágbọ́yé ìmọ̀ rẹ ní ọjọ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ o àsìkò ìrúnjú ìgùn nígbà tó bá ti wọlé látago kan kó tó jáde ó dìgbà tí gbòdì nǹkan bá ti láti ṣe é àlàyé rẹ̀ lẹ́nu mo rò pé yóò bá yíjọba tọ́yì àwọn afáwọn ọmọ pásítọ̀ òní méjì wọ́n pè gan ní wákàtí lè fìyà àti wákàtí lè fìrà wákàtí lè fìyà àti wákàtí alẹ́ fìrà àti wákàtí lè fìyà rí ó lásìkò tá a fún ọ pé ìwẹ́ tó bá fi wù ọjọ́ títí ló ti wọlé lágbo kan ọ̀lẹ̀kí lágbo kan ọ̀lẹ̀kí lágbo kan bọ̀ àgbo méjì lè fìyà náà ní ago méjì ààbọ̀ wákùtù lè fi yá àmì náà ní àwọn àni wákùtù dọ̀rú rọ́ òní tó bá ti di pé wàá fi bẹ̀sẹ̀ nínú òmè wọlé àwọn àmì náà àbọ̀ wà ní ẹ pé kódà wákùtù àlìntìrọ́ọ̀rù ó sì ẹ̀tẹ́jì débi pé tí ìrọ̀ áfírí ìjọba tó tó èyàn wá sí ìláǹfààní dídí ìṣẹ́jú táàbà fi kí òun rákà mẹ́rin àbẹ́lẹ́ yóò lálàáfíà ìtura lálàáfíà ni pé títí tí àsìkò oòrùn áṣírí tó ṣe nínú tí ó fi tó tọ́ tásìkò oòrùn áṣírí bá ti wá tó báyìí àbọ̀ wá títí wá tó lè fi yáàrù tẹ̀ náà bẹ̀rẹ̀ ìgbó wá lòun wà tó lọ ìgbà wo làá sọ pé áṣírí ti tán àwọn ilé ẹ̀ ó ti tán bẹ́lẹ̀ ṣíra ìyẹn tó sálẹ̀ bá àbúrò àlè àwọn imam ahmad àwọn náà sọ rẹ̀ pé pé tí òòrùn bá ti ń yẹ́lò òòrùn bá ti di kí ni jọmọ́ ṣe ẹ̀kọ́ tó bá dẹ̀ yà á sí táìpù kan máa wà tó òòrùn ti ń yẹ́lò àwọn nígbà wọn àsìkò òòrùn áṣírí ó ṣe kí ni ó ti lọ wọ́n ti mú àdéhùn wá nígbà lóṣù ẹ̀yìn sí ìgbà tó bá muhammad sallallahu alaihi wa máa lam tasfarra shams àsòrò àfihàn olùmọ̀já sòrò àfihàn lópin ìgbà tí òòrùn bá ti nígbà àdìsí yẹn ó wà bẹ́ẹ̀ lóòótọ́ anábìrì sọ bẹ́ẹ̀ nígbà tí gbọ́ yín bẹ́ẹ̀ náà ni pé tóun bá ilé ti yẹ́lò àsùpà látàrí ní kínú kò kọjá ṣùgbọ́n àdìsí jìbìrì àrè sọ́lá tí ó fi wá kọ́ ànábì ní àsìkò oorun hadith ń fi jìbìrìlù já mọ̀ pé kódà tó ń bá ti yẹ́ lò àsìkò nírú àdìsí adásílẹ̀ máa lè rọ́bí aláwọ̀ àárín sàhábà tó gbà ní ìpínlẹ̀ ìṣẹ́ muslim kó ló gbọ́ dáadé lọ muhammad sallallahu alaihi wa sọ pé tilka salatu munafiq ó ní ìrùn kan ìrùn munafiq nínú irun ta lẹ́wọ̀n ìlú ojú ni irun mọ̀lá ti fi rò ìyá ìlú oṣù ó lẹ́nu ní ó gbọ́n náà yóò jókòó lẹ̀ ìyá ìlú kòmù sàmì yóò wá máa tọ́wọ́ rẹ̀ ìkòrò sí ìwọ̀ ọ̀rọ̀ sí ìwọ̀ hátà ìdá káàdà sílẹ̀ ìgbà kọ́rùmọ̀ ìṣẹ̀ ìpa tó bá di pé òrò tí wọ́n bẹ níbi kọ́rùmọ̀ ìṣẹ̀ ìpa ọ̀nà méjèèjì fàkọ́ọ̀rọ̀ yóò wá dìde ìgbà náà fàmẹ́kọ́ra ha arba'a yóò wá sáré kí ìròyìn ní wákà mẹ́rin gbúrúgbúrúgbúrúgbúrú láàyè kúrò lọ́ha fi ha ìlà kàdìlà irú bẹ́ẹ̀ kò ní rántí ọlọ́run ọba bí àti díẹ̀ ẹni pé ìdìbìdì níta ti fi é kò ní jíjọ́ dídínú kò sì fẹ́ wọ̀ ó ní ìròyìn ìgbà ìdìbì ní. láti pé bàbá parí ọ̀rọ̀ asòro yìí àwọn àhàdìsì tá a padà kà lẹ́yìn rẹ̀ àwọn àdìsì tí ń já mọ agbáko tí yóò ṣe ikú mọ́kìrọ̀ àṣẹ kẹtùmọ̀ wo báyìí lẹ́bi ti ń gbé àwọn kèké ní ṣépè nígbà tí wọ́n jẹ́ asiri lásìkò rẹ̀ tó gbẹ̀rẹ̀ lápàdà tó rí insha Allah ta'ala ala kulli hal tóòrùn bá yẹ́lò àsìkò oorun asiri ti wà àbábá ti tẹ́lẹ̀ ẹ̀tẹ́ pé gbogbo àsìkò oorun ni a ní waqtul ikhtiyar àbíjẹ́ ni waqtul ibtira waqtul ikhtiyar àbí waqtul darura ní èdè ọ̀làwà bá náà sí waqtul ikhtiyar ta lè kíta alábàá ní pé tí ó wọlé ní 425 alèkì ní 430 alèkì ní 435 alèkì ní 425 ìwọ́tọ̀ bá rí ibi tó ti gbé wá sí ìdó ní 425 mọ́mọ́ wíkú ìtọ́ mọ́ wíkí àdúgbò mọ́ amẹ́ríkà ìkànnì délé ayé ìkànnì ṣìkámọ̀ ní 425 àyìnbọ̀kan ní jẹ́ bẹ̀fà Islam àwọn àsìkò òru wa ló fẹ́ a ní ìjókèrè nú ẹ̀ náà àmọ́ gbogbo ẹ̀ lónìí kí ni àyè gbà wá ewúro tí bẹ́ẹ̀ láàrin aṣọ ó gbà wá zúrì asiri náà tọ́ba rí bí dájú pé kọ́mọ̀ lágbo márùn-ún mọ́ darí láàbò ọba láwọn lọ́ba gbé wá agbo márùn-ún wá lù wọ́n sì gbé ìtọ́ e àmọ́ àbí kọ́tà tó fáì lọ́ba pé irun Allahu ti wọlé kẹlẹ̀mọ̀ fẹ́rẹ̀ sàbòsí ìjọsẹ́ ìjọ ara yìí nítorí títí ìrù méjì ìró wọlé látàgbò kan ayé ẹ̀kọ́ ọwọ́ ń pèrò lágbo méjì ku ìṣẹ́jú mẹ́wàá pèrò tó ní méjì àti alátàrí wọlé mẹ́rin àwọn eléyìí náà wá pèrò wọn ní fáì ń pèrò tó ní márùn ṣé ìyẹn wọn bá wọn tó yẹ kí wọ́n táwọn ẹṣin bàbá lóhun jẹ́ pẹ́fù alóyìn dáadáa wákàtí kan náà lẹ́jọ́ bí ilé rẹ̀ àmọ́gbà táwọn ẹ̀kọ́ yóò yé wa níjọ́ta abárẹ́ni tó lọ pẹ̀lú kọ́tàkù fàìbù tó wá gbẹ̀rù dúró ní aago márùn-ún ariwo sọ ní pé eh, ìwọ àlátàrí ní aago márùn-ún lókè ìwọ́n dáńgbà náà àwọn ẹ̀kọ́ kó lè bá àrílẹ̀ ó dá fáwọn ẹni tó bá yí kán wá mọ́ mọ́ mọ́ sílẹ̀ kẹ́ńtọ́ àti pé ah ewu lẹ́yìn tí ẹ̀ ó ti wà ìmọ̀ ló dájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ló dàbí ní ọgbọ́n òṣèlú nínú ọgbọ́n ògbé ìsìláàmù wa tá à ń ṣe yìí ẹ̀sìn tó dé pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ní olùṣẹ́ sí gbogbo àwọn agbóta fíìsì ó sì ń jà kan mọ́ wa lọ́wọ́ púpọ̀ aago mẹ́rin mẹ́rin náà ní mẹ́rin kọ́ tẹ̀lé òpin ní mẹ́rin in ṣíṣẹ̀ yá àti gbélẹ̀ òṣìṣẹ́ àtàlàyò nǹkan ní ìdábá ti rí bẹ́ àtòrúṣe alásàrí gbẹ́jínú òdìwọlé tọ́ àtúwà àdíwá kúrò kìíyà títí tó bá ti wá sí pé òun ti wá di yẹ́lò àti bọ́ sí wákùtù dọrú rọ̀ tí làmúrí kan bá mú ọ ìgbàta fún ọ nínú ẹni tí òrùn fi wọ̀ ìtumọ̀ fọ́ọ̀rùn sì fi wọ̀ ní pé ìgbẹ́pẹ̀ lóòrùn ó ní rógbórógbóòrùn tó dàbí aago tí rógbórógbò nígbà ilé ti wọlẹ̀ alátàrí ṣe kínú ó lọ lọ immediately dáadáa alátàrí ṣe lọ mọ́gídì ti bẹ̀rẹ̀ mọ́gídì ṣe kínú ó ti wọlé ọlọ́kùnrin alágbóyún ọ̀rọ̀ rẹ̀ ó dákun àwọn ẹ̀kọ́ àfikún olúwa nìyí mọ́sírìtì tó ti wá wọlé nígbà tó òun ti wọ̀ àdúgbò mọ́sírìtì náà tó bẹ̀rẹ̀ nù onúmọ̀lọ́ onúmọ̀lọ́ bẹ́ẹ̀ ìgbà tó wá dáadé ní gbogbo àṣọ ńlá nígbà tó dáadé ní kásìtì lọ sí wọn sí àkọ́kọ́ àsìkò àfihàn kan aṣàlàyé irun oorun irun ìṣà níbi àdéhùn ìsàkàbẹ̀ ìdádúkà ìtàdéhùn àsìkò tó dáadáa wọn sọ ó rà ní olóògùn mọ́ra àbí wọ́n ní ayé bí wọ́n bá kí mọ́gírìbì tán ẹ máa wo wọ́n ti kí mọ́gírìbì tán láti wà lórí o wọ́n ní bí èèyàn bá wá mú òkú báyìí tó wá ju òkú ipe níbi tí ilẹ̀ ò sì mọ́ dé ojú èèyàn ó sì máa rí òkúta nìbí sí ń lọ ẹ̀ sì níbi tí ó balẹ̀ kẹ́mọ̀ tí wọ́n lọ ilé òkú rárá oko púpọ̀ ilé dégínú ilé ìtú rárá mọ́sílì ti wà bó láti lọ́jú àtàkùn ti fi owó dégínú ilé òkú bóòrùn bá ilé wọ̀ ìwádìí bá wà ní ìṣẹ̀dá àti lágbo méjì òun ní wọ̀ ọba rẹ̀ tó kù lágbo méjì kádó lágbo méjì kọjá ìṣẹ́jú mẹ́wàá láti wá sí ìrọ̀lọ́ tí gbogbo lẹ́sìn máa

táàfi wá jẹ́ kí ládọ́ gbọ́mọ́ wa lọ́wọ́ ẹ̀ríkà nàbí ni láyàzárù náà fi kéèrè máa ajálù fẹ̀tọ̀ àwọn èèyàn máa bẹ wọn àníyàn wọn àníbò tí wọ́n máa bẹ lórí oore máa ajálù fẹ̀tọ̀ lópin ìgbà tí wọ́n bá ń tètè ń sinú tí wọ́n bá gba àrùn wọ́n ń tètè ń sinú ni pé immediately tí oòrùn yẹn ti wọ̀ ó náà ṣe kí ni níbi tá àlágbọ̀ yìí dé àátùwá máa sọ sílẹ̀ òdúdú ká tó ṣe kí ni àfúnfẹ́ sí òun wò dáadáa kódà àwọn sáré àgbẹ̀bí yẹn jẹ́ kó òun wò dáadáa ló fi ṣe mistake máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́lò ní ó ti lu tán òun ló tún wá ṣe kínú yóò tún wá yọ padà níbi táwọn wọn fẹ́ sojú kòkòrò ládàá ìtètè sínú dé bẹ́ẹ̀ náà ló yẹ ká mọ sojú kòkòrò ládàá ìtètè kírun mọ́gírìbì náà lásìkò rẹ̀ aláwọ̀ sábẹ́ ní táwọn bá kírun mọ́gírìbì tán bẹ́ẹ̀ nìkan ní àwọn bá ju òkòtẹ́ yóò rí bó èmi ó gbólẹ̀ sí ẹ̀yin jọmọ́ tí wàá dán mọ́sálásí àyè pọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ẹ mọ́ ń pè nu ìtẹ̀ ládàlá tẹ̀ ẹ̀já mọ́ rí gbànú o ládàlá tẹ̀ ẹ̀já mọ́ segin nu tẹ̀ ẹ̀já mọ́ rí gbànú ẹ̀ wà mọ́ sórí tí ẹ tẹ́tí lùdí mọ́ lọ tẹ́jọ́rẹ́ tó ń gbà tí ó kù díẹ̀ tó ń wọ̀ kálukú wà nínú yàrá wọn ó sáà mọ́ ṣe rédé ó mọ́ síbi dẹ̀dẹ̀ wúlẹ̀ káàkiri èrò ló dùn aṣọ tí lè máa sọ náà ṣe ẹ lọ pé irun ẹ̀ ah, á ní òtún yọ ọ̀gá ẹ̀gá ìgbà tábà sí irun gbogbo dúdú ìmọ̀ àrùn ní ẹ̀yọ́ mọ̀ ẹ̀tún lẹ́bí lálùmọ̀ bọ́ máa lọ́wọ́ ẹ̀yìn ìjọba tuntun náà gbogbo ara láti gbọ́ wáyé ẹni tó lóun bá dẹ́kí lálùmọ̀ bọ́ máa lọ́wọ́ ẹ̀já tètè máa wá sí mọ̀sálásí alákùnlé ha èyí ò ní àsìkò mẹ́gírípù náà wá fẹ́ àbí ó fẹ́ kápẹ́lọ́ àbòsí kan bẹ dáǹdé fún ọmọ gírí ilẹ̀ yorùbá yìí ó ní pé ìrún mọ́ gírí àpìtọ́ báyìí ó ṣe gírí ó ṣe kọ́ ọmọ tẹ́lá wọ́n ní ò lákòókò púpọ̀ ẹ̀ṣọ́ ibi adé náà nù tó lákòókò púpọ̀ àbí ò ní ara àbá àtún ní ò púpọ̀ àmọ́ wọn lẹ́nu àbá àtún ìṣọ́nà làbá àtàlà ń tẹ̀lé al-Imam Malik Imam Malik ló ní ní táwọn wò yìí kò lákòókò púpọ̀ ẹ̀ ṣìgá pẹ̀lú ẹ̀ náà fẹ́ wá látọ̀dà Imam Shafi'i alayhi rahmatullah a nítorí pé táà náà bí sọ ní pé wà waqtu al-maghribi ma lam yasqut thawr shafaq ẹ̀rí dọ́lù náà nù pé àsìkò mọ́gírìbì nígbà tí aṣáfàkù bá ti lò kí sì máa ń pè ní aṣáfàkù onágbèrè aṣáfàkù al-ahmar ó Eh, àwòpapà bí eh, kí ní òní tílẹ̀ bá ti dúdú báyìí tó mọ̀ sí bí ẹni pọ́n báyìí lójú sọ́mọ̀ tílẹ̀ eh, mọ́ pé yorùbá táwọn pápá náà ni tọmọ́kó èmi ní tọmọ́kó ní fìtí mọ́gírì àmì ìfìdí tó rùn bá fẹ́ wọ̀ èyí ni tọmọ́kó náà èyí ò lọ́sọ pé ó làwọn yóò mọ̀ rí ọmọ àrùpónù sí wà tí ó wà tẹ̀wọ́n sí ẹnu oko láti pé ní tọmọ́kó bọ́ọ̀rẹ́ àgbélé ìgbéyàwó papọ̀ àmì wẹ́ẹ́ dáàbá morúkọ rẹ̀ yóò bá ìjọba ń pè ní àṣàfà táwọn àbá àdúrà pẹ̀lú wa lóṣèrà ó ní kíní bí pupa báyìí tílẹ̀ bá ti dúdú tílẹ̀ bá ti ṣú ẹ̀rọ ìgbà wọn làṣọ ọmọ ní ìlú lọ ìsì ń lọtọ ìsáyọ ṣe kíni tọmọ tí ń bá ti dúdú pupa bá ti wọ tó bá ti kó ń bẹ̀rẹ̀ tílẹ̀ ti dúdú ẹ̀ṣá ìfowọlé tó ẹ̀rí pásítọ̀ ni ó lódìwà bí ò lódìwọ̀n ọwá ni àti ó lásìkò àmásìkò yẹn rẹ́yìrù mọ́wàsà rẹ́yìrù mọ́wàsà kí sàtìkò tó fẹ́ púpọ̀ àmóhùn náà ní ìgbà tó bẹ̀rẹ̀ ó sì ní ìgbó parí tọgbàdáwà báà kó wá tètè lọ́gbà rẹ̀ wọ́n ní at least ó kéré jù gbogbo kómìnì kómì á sì láǹfààní sí wákàtí kan pàǹgbélé láàrin mọ́ gírígì sí orí kò sí kínú yóò sì dúó ọ̀rẹ́ kàkàlì ṣùgbọ́n tó bá yẹ pé agbáwo lóòtàn àwọn bàbá nẹ́gbà àbọ̀sọ̀lá àṣàlám ti kírun mẹ́sì bí ìjọ kẹrí nígbà tí ó wà kéwú lórí ìrun náà ó bá ké súrọ́tún Quran chapter seven ìwọ náà lè di súrọ́tún àárọ̀ kọ wá wo bó ti pọ̀ tó ànábì ó ti ké ní orí ìrun ẹ̀dá kò bí ẹ̀bá kéyìn ìṣẹ́jú ìlànà pálọ̀ lórí ẹ̀ sẹ́yìn bá ti kò ṣùgbọ́n àwọn gbọ́ bí bẹ̀yẹ ìmáàmù Málíkì tí tó lásìkò ní fún òpọ̀ náà tó náà wí ìmáàmù Málíkì yóò sọ pé ká mọ́ pè ní mọ́gírìbì kalẹ̀ bá a ti ṣe ká pè ní mọ́gírìbì tó bá ti wọlé ká pè é ká fáwọn láǹfààní tó ṣàgbà lá kódà bá fún wọn láǹfààní bá fẹ́ oyè lọ́dúnlá nígbà náà sọ̀rọ̀ ó ní sọ́lù kọ́bùlà lùmọ́gírì sọ́lù kọ́bùlà lùmọ́gírì pàdé ó ti rí oníkíní ní máa ń ṣá ẹ tírun pẹ̀lú tírun ẹkírun ẹjọ́ tí mo ti àmọ́ ẹni bá ti jẹ́ ẹ̀lú bá wù mo rò gbọ́dọ̀ ní yíba ìjọba ṣọ ẹni bá wù tó fẹ́ yẹn lọ́sílá ká fún láǹfààní kó lè rí náà fi lálẹ́ mo rò gbọ́dọ̀ ní yíba ìjọba ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so gbogbo àwa tá a lọ sí jàmbá ògbọ́dọ̀ ìgbọ́dọ̀ ìgbò sí ọlọ́run à ń pèrò àtúbà alẹ́ à ń pèrò àtúnilẹ̀ inú mọ́ sí nígọ́ kí wá ló dé tà lè mọ́ pé òun náà kalẹ̀ tọ̀bá àbá ti mọ́ pé kalẹ̀ kí láti ń ṣe oúnjẹ mọ́ ìjàmbá ti ń wọnú ọ̀rọ̀ ní ọlọ́mọdé ti wá ló ń jàmbá lára kó mọ́ṣà fún adé ahamari yìí tóun bá ti wá di kó wọ̀ irun ìṣáà náà ti wá ti bàbá lè wá bí ilé rẹ̀ èyí olóṣèlú èyí olóṣèlú tàbílá àtẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn nígbà bí ìdáka gbẹ̀rẹ̀ àwọn jẹ̀mọ́ ní mọ́ ń bí ìtàmì ìjọ ti kéṣà wọ́n ni ìdárọ̀ ahun mùtítàmà ẹ̀rú àjàn wà ìdárọ̀ ahun abẹ́tọ̀ ẹ̀rú àkọ́rọ̀ tó bá rí báwọn jẹ̀mọ́ tètè wá mọ́sálásí tó ti tètè péjú ní mọ́sálásí àjálù yóò tètè sí ìṣáì nítorí báwọn jẹ̀mọ́ tètè mú ọjọ́ ìwà wà ilẹ̀ ọ̀rọ̀ ahùn àtẹ̀tọ́ bó bá wò wọ́n tó rí pé wọ́n tètè wá ànábì náà lè tọ́ yóò di ilé yóò lọ lára ìbàdàn kò bá àdágún mẹ́wàá lọ́tọ́ kó jọ lálẹ́ kò bá àdágún mọ́kànlá yíò à ń sọ ilé yìí ìjẹ́ bára wọn tí wọ́n ń kírun ìṣá ìdágún mẹ́sàn-án ẹ má nínú òru wọn ni kí ni o èwo náà ń kí àsìkò òun ní àníkẹ́yẹ tó lọ ìṣá ìlara ló tún ṣe kí ni ló tún dáa pọ̀ àwọn tí wọ́n wọ̀nyí ní gbogbo wa ìjẹ́ ìbá ti lẹ́ni tí ń ṣe báyìí kí ni wọ́n mọ̀ ṣe é kò ní òun sóre o kí ló fà ní pé a ti mọ ẹ̀sìn wa lórí ẹnu tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa nìkan ìoríwò wá yàtọ̀ sí òní àwọn káfìrí tura àwọn káfìrí ha kàdà wà jáde na alẹ́ a á bá ti bá táwọn bàbá wa ti mọ sí wọn bá ti bá àwọn wọ́n ìlú àná ní Ibrahim alayhisalatu wasalam tí sọ fáwọn ọmọ bàbá rà gbọ̀rẹ́ gbọ́ sí mọ́ ha ní ìtàmà sí ìlú lẹ́sìn antum laha àkùkù ewé ní gbogbo àwọn òṣà àti ìlú ògbó ti fẹ́ ìjú òfin lè jùlọ nìkejì láti àdáwàjá gbà alẹ́ yìí báwọn bàbá wa ti mọ́ sí àdáwà nígbà bàdà wa nù tí wọ́n

à ń tẹ̀sìn wa lẹ́sìn pé a ṣe folofólólo tààlà ń bọ́lò báwo àlùkìtà ń sọ àlàfáàlù kọ́lá tó kò mà pẹ̀lú bá kò mà èyí tó sì yẹ ká tẹ̀lé ní oṣù wa lọ tó ìlú ìṣáì tẹ́lá ní mọ́tẹ́lá ní tó ìṣáì ti pé tọ́ ìṣáì ti wà wọn lóògùn ọlọ́run aago mẹ́sàn-án ni àmọ̀ sí ẹgbẹ́ mọ̀ sí kí ló ṣe bẹ́ẹ̀ ó bá mú gbọ́dọ̀ ó bá mú dáadáa kí mọ́tò ìgbà wa lè kú wọn bẹ sọ láwọn èkó tí wọn sọ̀rọ̀ ẹgbẹ́ ó bá wọn àdébàjẹ àbí ẹsọ ẹsọ slogan àwọn àdìpọ ó bá mu dáadáa ó bá mu tààrà ó ti bá ti ń bẹ nínú àkọọlẹ wọn nínú gba àwọn àlàyé mi ní bẹ nínú àkọọlẹ kànyẹwò kànyẹwò tí ò wí kọlọmọ tàbí ọ̀rọ̀ rẹ̀ yé wa o. wọn fún wa ní àgbọ́yé ó jẹ́ kí agbábọyé Islam tọ tí ìṣá yìí bá ti wá wá tó báyìí ta ló ti wọlé ìgbà wo ni yóò wá tán àwọn míì sọ pé ìgbà tí yóò tán òun ni ká dá òru sí mẹ́ta òru kí ni kábọ̀ bínú ara dáadáa tẹ́lẹ̀ náà àmọ́ la pé dábàá àwọn àlùfáà wa òní pé ọgbọ́n ẹyí máa ń fi àlàáfíà ìtọ́ ara sí ẹ̀sìkì sheikh islam ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah àìsàn kan mú wọn ó sì lágbára dókítà wọn wá tírìtì wọn wá ní pẹ̀lú taari ní tí ó dáa ni pé ẹ má bá àwọn èèyàn sọ̀rọ̀ fáwọn àsìkò kan kẹkàn wà kẹ sinmi kẹ fún ayé sí dáadáa islam ti ní àríwá ṣọ́ọ̀tì ìfẹ́ kọjá níbi àmọ́. torí pé oúnjẹ àlàáfíà àti ìlú wà gbẹgbẹ ni kí a ń tẹ́kẹ́ yìí àwọn bá wọ̀nyẹ̀ sọ rahimahullah ìwọ ọ̀rọ̀ bá náwó ìbátan ṣeéfù náà Muhammad bin Saleh al-Uthaymin káfí bí ó tí ó fi bí kẹ́mi gbọ́ lọ́rùn wọn báyìí wọ́n bẹ́ẹ̀lì à ń kọ́ yẹn lẹ́kọ́ ni ṣeéfù náà al-Allama Mujaddid al-Asr Muhammad Nasiruddin al-Albani alayhi rahmatullah a ní ìjọ wa wà ní àbáràfà ìrántí ṣeéfù náà al ali ibn hasan alhalabi rahimahullah àwọn ni wọ́n darí tọ̀rọ̀ wọn láwọn èèyàn wá béèrè question lọ́wọ́ ṣe kọ́lá lọ́wọ́ àlẹ́ àyè rahmatullah ìbéèrè yẹn wá pọ̀ adúgbò tí wọ́n béèrè láti sọ láti ń dáwọ̀ láti ń dáwọ̀ bẹ́ẹ̀ ni níbẹ̀ náà ohun wọn bá jágbére mọ́ àwọn èèyàn wá ní aṣọ ẹ̀kọ́ ń lọ à ń ṣe lọ́wọ́ ní pẹ̀lú bí ìjọ yìí àwọn abákan tì ní títí àti hàtàbù hàsọ́wòtò hatta buha sautu. tí lábá bá ní buha sautu ìyẹn kí ohun jẹ́ kínú ohun ti ha a nígbà tó wá ha tẹ́rẹ̀ ní sọ̀rọ̀ mọ́ la ilaha illallah olúwa ní pé ah, àṣẹ ohun jẹ́ tí wá padà wà ha ohun nínú ha ẹmọ bèèrè tí ó tọ́ ìyẹn lè ṣe la ilaha illallah ọ̀nà padà wá ń dáhùn pẹ̀lú kínú àwọn afọwọ́ ṣàlàyé wọ́n forí ṣàlàyé ọlọ́gbà táwọn afọ àwọn dàtí bá ti gbé ẹ̀kọ́ táwọn akọ́ lọ́dọ̀ àwọn afọ àwọn àmì kéde wá ní ọ̀fẹ́ kí àti kọ́ńdà nílà wọn èmi náà wọ́n á jókòó àbí ibi jókòó àdìlànà àwọn àlùfáà àtàwọn bá níwájú náà alákùnlé ha ọlọ́gbà ṣàlékún àlàáfíà ó ń ṣàlékún àlàáfíà fún gbogbo wa náà táyì inú ẹ̀ṣà ìgbà wo ló wá jáde àwọn ìkan nígbà tó jáde wọn ni ká dá òru sí mélòó lákùnlé kan ayọ̀ wọ́n ní káà bá ti dá sí mẹ́ta ìpè ìdá ìdá kan alákọ̀ọ́kọ́ àwọn ọlọ́gbọ́sọ ìbá rẹ̀ ìdá kan alákọ̀ọ́kọ́ ìdá àkọ́kọ́ ẹ̀hàn èyàn ni pé àtúlùtù awwal àtúlùtù ni wọ́n tọ́ sọ àkọ́kọ́ rẹ̀ wọ́n ní tó báyìí lè ti kọjá báyìí yẹnu ìṣáìṣẹ́ kínú àwọn kan lórí ẹnu àwọn àfáà àwọn kan ìgbà táwọn odò olórí ẹ̀ àwọn ní rùn hmm, ẹ mọ́dà sí mẹ́ta ẹ dá sí méjì tẹ bá dá sí méjì <coughs> tí ìdájí bá lè ti lọ báyìí ó ní alásàdì sí kínú ó lọ ẹ̀ṣà ìzáàkùnlá ìṣà sí kínú wọ́n sì máa di sáà lọ́sùkọ́ wa tí bẹ́ẹ̀ Bukhari tó ní sallallahu alaihi wasallam salata al-isha ìlànà ti lè ó láàrínẹ́bì ti di ilé ìrun ìṣà títí di ìdájí ìdájí oṣù ní pé ìgbà tó rù ti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bí ìgbà ti bẹ̀rẹ̀ òun náà lẹ́bì wọn dájì àgbàtà lè bá jáde bá ṣe dínú tó bá jáde ẹkùn méjì àbúta ilẹ̀ kó jẹjẹrẹ àánú òun náà gbáwà yìí nílẹ̀ àbúdáwù àti súnmọ́ nílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ó dọ̀rọ̀ mélòó méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tán ní hmm, ìdá kan ní ìdábẹ́ta alákọ̀ọ́kọ́ tán wí kò lálàáfíà eléyìí náà anọ́sì sọ́gbà káàlì náà bí kí mo dì ní ó ní ó dìlé ẹ̀dí dájú òru sọ pé ó lú ìdájí òru ní òpin àwọn míì ìgbà tí ìrọ̀ ìṣáyòsù náà tán òní ìgbà tí àlùfáàjà àríwá tó yọ lásùbà ìgbà tí àlùfáàjà àríwá tó ṣe lérò tó bá tó gbáwọn àlùfáàjà àríwá máa yọ ìwà àsùkùtà wà ní ìjọ after five bí twenty five tó ìrún àlùfáàjà àríwá yọ ìgbà náà ní sáyẹn tó ṣe dínú ní oṣù kan ẹ̀ẹ́dí wà lẹ́rìí tí wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ní pé àlọ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam Abu Qatada kan bẹ̀rẹ̀ Sahih Muslim pàdánù ní ìnáma tafríìtù ẹni tá a sọ kó sàfihàn níbi ọ̀rọ̀ rẹ̀ aláàmà bàbí sọ́lì sọ́lá hátà ìyá àti ìyá wọ́pùtù ọkọ̀rọ̀ olè tó dìlé èrò sí bá sọ̀rọ̀ ní èdè tó wọ́n ni táwọn gbọ́ yín bẹ̀rẹ̀ pé ajá sí àsìkò oorun ó mọ́ ṣe kínú yóò mọ̀ wọnú ẹgbẹ́ tàbá sí wọ́n sọ́wọ́ ní zúrì zúrì tọ́bá ìdé asìrì tọ́bá ìdé mọ́sílì wọlé mọ́sílì tọ́bá ìdé wọ́n níbẹ̀ náà ni pé kí ìṣá ìlú tó tẹ́ ó dìgbà tí tẹ́mọ́ tó wá dọ̀rọ̀ yìí lọ ẹlẹ́gbẹ́tọ̀ inú àṣùgbà ń kọ́ ìgbò onímọ̀ ń tán tẹ́ bá ṣàlàyé rẹ̀ ìgbò ládìrò àṣùgbà mọ́ ń tán tóru bá ti yọ àyíwá ṣé tóru ti yọ ojú rí wọ́n jẹ́ ẹ̀yìn ẹ̀kọ́ understand irú kan nílẹ̀ ọba ní ok ìkọlù báwọ̀ àwọn amú ọ̀rọ̀ mi ìpè irun ìṣáì anábì fi kí ní àsìkò wọn àṣùbá ọwá ní kódà nígbà tá anábì wá fi tán tó jí ní àsìkò nígbà tó kú díẹ̀ tá alùfájà rí fẹ́ yọ ó kí tán báyìí alùfájà rí yọ ọwá sọ bá anábì pé ah alùfájà rí náà ti yọ tó kírun ọwá lé sí tá anábì pọ̀ ní pé wà innahu lawaqtuha láwùlà aṣọ́kọ̀ àlà ummati ẹgbọ́n yìí sọ lásìkò tí mo kì í àsìkò orin ìṣáyì náà ni láwùlà aṣọ́kọ̀ àlà ummati kódà tí ìbá ti kí ní ìfẹ́ fara ní àwọn ẹjọ́ mi ni irú àsìkò yìí gan-an mi ìbá ní sọ́mọ wá sí ìran ìṣáyì ẹ̀jẹ̀ ti dá wá sí ìṣáyì mẹ́rin àbọ̀ yóò yíwọ́ àbí yíwọ́ ha àti sọ pé yóò yíwọ́ à ha yíwọ́ mọ́nàkáì yóò yíwọ́ lọ́yà gómìnà òru láti òbí tó gbà ọgbẹ́ ní yà tí jí àti wà ní òkun jí àmì ẹ̀nà ẹgbẹ́ ní àwẹ̀ ẹgbẹ́ yóò ha alọ́dọ̀ àmì wà ha pé ah fa iná wúlà wọ́n fà ha ìbòdì mo kì í àsìkò ìṣáì náà ó ń bà tí èbá ṣe kéyìn ìjọba ara ní àwọn ọjọ́ rẹ̀ àwọn mínú àfáwà ní wá àwọn tí wọ́n mú alákọ̀ọ́kọ́ àfáà ni wọ́n mọ́mú sáfì ìbẹ̀lẹ̀ kúrò àmọ́ mọ́rí pẹ̀lú Imam Ahmad wọn bẹ̀mẹ̀ lóòrùn àwọn ìwáyà kan látọ̀dọ̀ wọn náà àwọn tí wọ́n sì jọ pọ̀lọpọ̀ àwọn àlùfáà náà àwọn náà lọ bí pé àní ìṣá ìṣẹ́ òpin rẹ̀ ó lè gbà tí àlùfáà jà lè gbà tó yọ ìwọ́n tó bá fẹ́ bí wọlé ìlú lọ tọ́wà lọ nìkan tó dìra rẹ̀ ah tí wọ́n ti ní ìṣáyì tó di àṣùwà àkúrú fi gíní olótó ẹ wá dagun márùn ti mọ́ sí tọ́ wá sùn tọ́ níbi ọtí sùn lọ sọ pé ó lè da àṣùwà àkúrú mọ́ sí gíní kọ́ mọ́ dìde lẹ̀ kódà ó lè sáájú lọ tó ti lè dìde lẹ̀ ṣètò ọmọ kan bì ọrùn àlùfáàjà ní ìwà yọ ọṣẹ wọn lọ sí ìrọ̀ ìṣà nípa ẹgbẹ́ bí àdìsí sábà ti kà fún wa sábà lọ ní ìwò parí àdìsí wọ́n وكان يستحب أن يؤخر العشاء al آه، لماذا حديث عبد من هل وكان يستحب أن يؤخر العشاء آه. التي تدعونها العتمة أيوة وكان يقرأ النوم قبلها والحديث أيوة وأنا علمت صلى الله عليه وسلم أمم فيقول دي العشاء أنتم من فيقول كل شيء دي العشاء إشاء تيمان العتمة wọ́n wàkáàlẹ̀ yẹ́kẹ̀rẹ̀ òdìnáwó kọbìláha aláàdábì wá kórìíra ìtọ́ àbílẹ̀ di ọ̀rọ̀ mú ní ọyọ́yọ́nù aláàdábì kórìíra pé bí ìbá fẹ́ sí ìṣáì kọ wá kọ́kọ́ lọ rí sùn lọ́gbọ̀n sí mọ́gírìbì tán ẹni pé láàrin mọ́gírìbì sí ìṣáì àfẹ́kọ̀ sùn mọ́sùn mọ́sùn ọba ti kí mọ́gírìbì tán mọ́ retí tẹ́ẹ̀mọ́dí ìdí ni ó lè ra ọmú ó bá ra ọmú ó lè dàtúbà ó dàbí ìtàn náà àlùfáà kan ìgbà ìgbà mẹ́rù àwọn àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ ó dúró gẹ́gẹ́ ní tó wọ́n bá ní èdè ìbàdàn lọ́bí sọ́jọ́ rẹ̀ wá sí ti o ẹni a àwọn obìnrin àìjẹ́ ń bẹ́ à bọ́ fọwọ́ rà á ní ẹ̀yìn báyìí ọ̀ọ́sùn lọ́nà ó dárì eh, kí á mọ̀ ní ó dárì kí á ní èmi àwọn obìnrin alìjẹ́mẹ̀ èmi ẹ̀dùn alìkí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ mi yìí bí ọwọ́ pálí ẹja ni <laughs> gbogbo wọn di ọlọ́mọdé àti àánú ọdún àṣejù mẹ́gbẹ̀lá wọn yìí náà tí ẹkọ́ ṣe sùúrù àwọn obìnrin àlùjẹ́ náà gbogbo obìnrin tó wà ní àyíjọ ìmọ̀ bá ṣe jù náà wọ́n jábọ̀ ìjọdẹ̀ ẹjẹ́ tí wọ́n mọ̀ ṣe tó sùn bí tẹ́lẹ̀ mi tó bá ti máa bí omi mẹ́ta báyìí kò jábọ̀ ìjọdẹ̀ mọ́ ṣe tó para rẹ̀ tó bá ti jámọ̀ ara rẹ̀ ní sùúrù mọ́ ṣe jù náà farabalẹ̀ wọn lábàjá àlùjẹ́ náà kí wọn náà kọ́nà wájẹ́ kan nìkan náà àwọn àbá báyìí tó sọ bọ́bá ilé ìfowó ara ló gbòòrò ẹ̀ <laughs> lọ́jọ́ ìjábọ̀ tó jí alákùnlé ha kí ló mú wáyà lọ́bẹ̀ ní pé kí ṣe ìtọ́nù mọ́rọ̀ ọmú bọ́ ọba ti lọ rí sùn láàrin mọ́gbìrì àti àti ẹ̀ṣà aláàgbẹ́bí kò nìyà bẹ́ẹ̀ wà hadiza ẹ̀fún àmọ̀ wo aláàgbẹ́bí ti wá kò nìyà kìíní kan náà ọdún ti tó wá lọ rí pàtẹ́jọ́ ìwà tó wá ń sọ̀rọ̀ ẹ̀ tó wá ń rújọ́ sẹ́ni tí ìṣá ìtàn oníkálukú ṣe kínú kò máa lọ lé àwọn tó wà kí wọ́n bẹ tí èèyàn bá fẹ́ sọ ń kọ́ ẹlẹ́ sọ ò wọ́n máa ọ̀rọ̀ ní ìwà látọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní tọ́ba kínú ìṣá ìtàn Ànábì àti Siddiq radiyallahu anhu àwọn méjèèjì ó wà jọ jùkú tọ́ba jọ kó kí ni wọ́n mọ̀ sí ń wà mọ́ sọ̀rọ̀ pọ̀ rẹ̀ sí nípa Islam báwo wá ní kí ni bóun ní ṣe lọ sí ìdàgbàsókè bóun ní ṣe báyìí lọ bó làwọn yóò tuntun gbọ́ ìsìláàmù yìí bó ní tó kù sí níbo tí ó ní orí yẹ kí tún ní orí yẹ ká sí ọ̀ní ìntàgbẹ́gbẹ́ ìdánilọ́jẹ̀rẹ̀ àti ọgbà tó sì jẹ́ pẹ̀lú láàrín ọlọ́pọ̀ sáfún alẹ́ àgbọ̀ ìlọ́rọ̀ rẹ̀ alákùnlé ha eléyìí ni àwọn àsìkò àsìkò di ní ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú nínú síra Umdatul Ahkam ẹgbẹ́ bá ti wá sọ lánàá bí idhnillahi ta'ala àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa sí ọjọ́ tọ́sídẹ̀ẹ́ lẹ́yìn àṣùbà gbogbo ẹ̀ à ń tàn máa pé yóò bẹ̀rẹ̀ padà kí láàmù wá sí inú ẹ̀ ó sì wà táàtà dẹ̀rọ̀ àti ìdíṣkọ́sẹ̀ lọ àwọn ọmọ àwọn tàbí wọ́n ìfẹ́ mọ́ gbọ́rọ̀ nípa àwọn sọ̀hádà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọ jáwá kú lẹ́yìn àwọn sọ̀hábà wọn gbogbo àwọn tọ́sí nínú àwọn sọ̀hábà rẹ̀ tọ́lọ́ ń bínú wọn ní ẹlọ́ba àrùn wọn lọ́kàn tó bá wà tí wọ́n mọ̀nà gbogbo àwọn jẹjẹ rẹ̀ àwọn ilé tẹ́kì ti àwọn nítorí wọn àwọn ní ìjẹ́rìí yẹn lè sọ ọmọ ní Abu Hurairah radiyallahu ta'ala an ah, nínú orúkọ tó dáa tó yẹ kí èyí sọ ọmọ òun náà ní kí ni jama Abu Hurairah torí pé àáfàá ni onímọ̀ ni gbajúmọ̀ ni olùfi ìmọ̀jágun ẹ̀sìn ni ṣùgbọ́n yẹn bá wá fi ọmọ tó sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ yẹn pé yẹn náà nǹkan máa kọ́ ọmọ nínú dàbí Abu Abu Hurairah radiyallahu ta'ala àti orúkọ tó dáa ó wá lè jẹ́ pé tó bẹ́ẹ̀ rúwa ni pé ah, àbúrò rírọ̀ kú níyàmọ̀ ni ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ àìmọye kú ní àtàmọ́ sọ táàmọ̀ irú àbú bákìrì kíláàbí àbú kú níyàmọ̀ náà bàbá bákìrì ìtumọ̀ rẹ̀ tí wọ́n tó sọ bẹ́ẹ̀ rí àbú bákìrì àbú kìíní kan lọ sí ṣọ́ọ̀ náà ìgbàláyè rẹ̀ sì wà náà bọ̀ àbú bákìrì táà ń sọ ó kọ́ Abdullah ló kọ́ rẹ̀ bọ̀ kí làwọn máa ń pè ní ìsìn ẹlòmí ìbò mú kọ abúbákiri abúbákiri náà nígbà lóṣù ló kọ ẹgbẹ́ bọ̀ abúbákiri ti bo okọ rẹ̀ mọ́lẹ̀ dàbí náà sọ páwọn tó máa ń ní ẹ ó kọ súnná ó kọ mi ò gbọdọ̀ bó mọ́lẹ̀ ọ̀rọ̀ ni ò lákọọ́lẹ̀ ẹ ó kọ súnná lẹ gbọdọ̀ mọ́ fi pé ó ẹ mẹ́pọ̀ mọ́ ń táyé ẹ mẹ́pọ̀ mọ́ ń kẹ́yìndé ntí táyé àti kẹ́yìndé o tí gbòòlò ò bá ti láburú mi nú èèyàn lè fọmọ rẹ̀ bẹ́ẹ̀ ẹ àwọn èèyàn wà mọ́ ládùúrà àti ìṣẹ́ mọ́ sí ní táyé òṣìṣẹ́ tó burú mẹ́ ìṣẹ́ mọ́ sí ní kẹ́yìnlé òṣìṣẹ́ tó burú mẹ́ abẹ́ ìpé lóríkì kan oríkì ní ìdí àwọn agbóyá abẹ́dẹ̀ bá tó lé torí pẹ̀lú àwọn afẹ́sí wa ni bọ̀ ká mọ́ pọ̀ bí ìdí adé pé so kẹ́ ẹ̀ wá sọmọ àjàdí àjàdí tẹ wá ń ṣe ó ti wá bo okọ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹwà bí à tó bá dàgbì sí àmọ́ òun mọ̀ fún kọ rẹ̀ kò ní ṣekínú kò ní mọ̀ fún òun náà pé ìlú lọ́rọ̀ òun kò já lé mọ̀ fún òun náà pé <laughs> iwájú ọlọ́run bá tó jèjì ló rẹ̀ kò ní ẹ̀skéèpù ẹ̀ kódà ẹ irú ọ̀rọ̀ gan ó lè mọ̀ náà ẹ̀kọ́ níjẹ lẹ́sẹ̀ kan yóò kàn o yóò kàn máa pè ní nickname tó tó bá lè dàlì sí àmọ́ tó tó bá ti ń po okòwò yẹn òun kàn nímọ̀ pé òun náà tó èmi so nígbà tó bá tó pé àdámbàṣe àdínkọ oríṣi tó bá fún òun ni yóò tó dáhùn so kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ so Abubakar ti di Abubakar ti bo ó ti wà ó ti bó kọ rẹ̀ mọ́lẹ̀ kò sí láì so bẹ́ẹ̀ la búrò rẹ̀ rọ kò sí kíni kò sí láì kódà ìgbà sí àwọn gbogbo àwọn àfọkùrọ̀ Nàìjíríà mi bí àwọn kàwú mi kàwú mi lágbègbè gbàdí kàwú bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àbúrò rẹ̀ rọ tó gbó wàhálà tó rẹ̀ sí àwọn alùsùn náà bá jáde tó dá ẹ̀dákùn ẹ̀dẹ́ká mọ̀ sọ̀rọ̀ àpọ́lẹ̀ àbúrò rẹ̀ lọ ìfẹ́nà alfáwa fadila fi sheikh dr fadil abiola nuruddin al-imam hamidahullah àwọn á ti ọ̀rọ̀ lórí àbúrò rẹ̀ lọ èyí bí oṣù kàmúrù méjì lọ àwọn á ti èdè ilẹ̀ pítọ̀ níbi ọ̀rọ̀ àbúrò rẹ̀ lọ dé báwọn ilé rẹ̀ bá ló kọjọ́ tọ́lọ̀ tí wá fún lápẹ̀lẹ́ tipẹ́tipẹ́ àwọn ti lẹ́rù ọlọ́run kan tó kéde pé èèyàn ọgọ́rùn tó bá bímọ tó sì sọ ọmọ rẹ̀ ní àbúrò rírọ ẹran kó mọ́ rẹ̀ àwòbàtọ̀wẹ́ <laughs> èèyàn mélòó èèyàn ọgọ́rùn mọ́ wà bá mi ò torí ìmọ̀ mẹ́yẹ́ ti pé o wọ́n á dìgbẹ́ ẹlòmíì náà tó mẹ́ta kíkọ́ mẹ́ta fẹ́ sọmọ mi ní àbúrò rẹ̀ yọ wọ́n ti mọ̀ pọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ torí nínú àṣìkára níbi kọ́tù kókè àwọn èèyàn kan ti ń wọ́n ti rẹ́jísà ọkọ̀ wọn mo sì rí àkíkọ̀ kan láìpẹ́ ìwé àlọ́ ni tí wọ́n sọ mọ̀ kan náà ní àbúrú ìwà àmọ́ bóyá yóò lọ gbẹran àkíkọ̀ àdúgbò lọ rí gbẹran o mo bá tí mo rí mo ní àwọn ah, yóò bá sì wá sọ ní má dùn àlùsùn náà ká fún ọ ní àfọ lẹ́ran kan níbi àgbò wọ́n fi ṣàkíkọ̀ àbúrò rẹ lọ tó àsìkò yìí á ní ìjẹ̀ púpọ̀ ṣe tó náà bá bímọ kó sọmọ rẹ̀ ní èmi after Ramadan àkíkọ̀ kan la lọ́mbẹ́ o wọ́n sọ ọmọ ní Abdulrahman bàbá rẹ̀ wá fi kún pé abú òrẹ́ àwọn ọdún sọ́ọ̀tà abú rẹ̀ lọ́mbẹ́ ọlọ́mọdé àbá kí abú rẹ̀ lọ́rùn ẹ̀sọ̀ báwọn tó ń bínú abú rẹ̀ lọ pé ẹ lè bínú rẹ̀ ẹ̀yìn lẹ́yìn àlọ́ ní darí lẹ́nu ní káásá Allahu a'lam. Alaikum assalam <coughs> méjì bò. kébọ́lá oúnjẹ àbúwá àtúntò ní àbúrà náà. ok. pẹ̀lú kọ́bí ìlú kọ́. náà. bóyá ọ̀rọ̀ ìmọ̀ àmẹ́ríkà. ok. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ọmọ ìjẹ́ kí á sálọ̀ àlàfẹ́ kí á jẹ́ aláàbúrú jẹ́ àgbà láti tó dáná. Ah, ìbéèrè méjì ló wáyà yìí ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ìdá lè fún ọmọ wa lórúkọ tó jẹyọ kan lọ lásọ̀bà orúkọ tó lè gbé mi abimọ nísìn àwa sọ ní Abdullah àtúnṣọ ní Abdulrahman àtúnwà mi àtúnṣe gbé mi àtúnṣọ ọmọ wí ló sì ní ìjó tọ́ bẹ́ẹ̀ àbí kò tọ́ ó tọ́ ní Islam kódà súnà ní pàápàá ó kò lọ dábì pé ó tọ́ kí lásán péjọ náà súnà òun ni ìdàlátọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam káàkọ́ bí báyìí nínú al-Qur'an ìbàdàn náà bẹ́ẹ̀ júwe anábùwà eh, Muhammad tá nàbì Ìsá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó ní wa ubashirukum bi rasulin ya'ti min ba'di ismuhu ṣe bá yàwó tí wá náà lọ sáà Ahmad على كل حال أه ضرورة من جاية صف صف أي قفامة وعي مليل لنا سجل ويا سجل يا با على كل حال so o kọ fi wọ́n sọ àdábí ìgbẹ̀rẹ̀ jẹ́ mi ayọ̀ wà mú bá ṣe rán ayọ̀ dáàrin ìṣẹ́ wà mú bá ṣe wà mú bá ṣe rán bèèrè sólè yáà tí ni bá àdìsúhú kílòkó ànábì náà ni ànábì náà sì ní ìkànnì ìkejì ká ànábì wà lámúlẹ̀ gbọ́nàgbọ́nà ànábì ní lí khamsatu asma ànábì níbẹ̀ tí ń wò ní yìí ó kọ márùn-ún mo ní ó kọ mélòó márùn-ún mo ní ànábì fi ń kà á inú àwọn ọkọ̀ tá ká olóò ní haṣírù haṣírù ni pé èmi ni wọ́n kọ́kọ́ gbé dìde tí wọ́n fi gbé gbogbo àwọn èèyàn ni olóòní àlàákìbù ẹ̀rọ bá pẹ́ àpáàdà àfáàkìbù àfáàkìbù ó kọ́ tó dáa ní ó pàdé lórí wọn adábí lóòní kí ni àákì so adábíwá Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ bí olóòní kan ní láti sọ pé súnà ni kéèyàn ló kọjú ẹ̀yà kan lọ so ìdí nìyẹn kìí ṣe ń tá takùrọ̀ ara tábàárẹ̀ tó sọmọ rẹ̀ ló kọ méjì yìí ó ṣe kí ni déédé náà ni sọ yí pé ẹ bá wá pẹ̀lú àwọn ìbéèrè kẹfẹ́ fọ́ ni ẹni bá wá sọ ọmọ rẹ̀ ló kọ márùn-ún àbóso kọ rẹ̀ ló mú ọmọ rẹ̀ ló kọ méjì ṣé ẹran méjì ni yóò wá pa ẹran tá a mọ ń pa nítorí ọmọ kì í ṣe torí orúkọ la ṣe ń fẹ́ràn torí kí la ṣe ń fẹ́ràn a bímọ ẹ̀rọ jẹ́ kí mú ọ̀rọ̀ yíwá onígbàtà discourse pé ẹni kan àwọn ọmọ tó rojọ́ ilé wọn kọ́ wọn ní wọ́n ṣe lájúmọ́ ókọ tí ò bá da ní ká yí padà ẹnìkan gbà wá gbọ́ ó ní mo ti gbọ́ pé ká yí padà ó ní bọ̀ ẹjọ́ ṣé tàbá yí orúkọ padà ẹ tàbá tó wá pa ẹran míì ni ẹgbẹ́ ìtọ́ lọ ń gbọ́ ibẹ̀ ni pé ó dà kó torí ó kọ́ láyé ṣe kíni níwà ìpínlẹ̀ olùkọ́ ṣùgbọ́n láti pẹ̀ràn èyí tá a ṣe pẹ̀ràn ni pé torí pé a bí i ṣe ẹni tó bá pààrọ̀ orúkọ rẹ̀ mọ́wùlẹ̀ béèrè béèrè mọ́ orí tó bá béèrè béèrè bá àrùn béèrè padà ni pé tí wọ́n tún wọn náà bí ni ká ní wọ́n tún wọn lóyún wọ́n tún wá tún ọbí ẹ̀hẹ́ àárín ọpa wọ́n ti bí ọdọ́ ìdí pẹ̀rọ ẹ̀rọ yìí ti dúó tó tó kùnrin pé tó kọ̀ rí ò bá dá ẹ wẹ ẹ náà lèmi náà sọ lẹ́ẹ̀kan pé tí nǹkan mi bá yà so mọ́ okùn yẹn lóko èyí tí yóò bá sì ní ìlú ni pé táyé wọ́n ní ìtumọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bá ti tu fún wa nù wọ́n ní ìtumọ̀ ẹ̀ nígbà táwọn táyé àti kẹ́hìndé jọ wà nínú ìyá wọn nígbà tí táyé wa kọ́kọ́ wá òun ló wá tọ́ ayé wò lọ tọ́ wò wọ́n ní tọ́ wò yẹn ìyẹn ni pé tọ́ ayé wò nígbà tó wá tọ́ ayé wò ló fi wá di táyé jésù táyé yẹn ìtumọ̀ rẹ̀ ní pé tọ́ ayé tọ́ ayé ó wá dígé ni ẹ̀mọ̀ àwòrán bá wá o wọ́n nígbò wá tọ́ ayé wò tán o wá sọ kẹ́yìn ló pé ọyá ìwọ náà ìmọ̀ bọ̀ kẹ́yìn ìbílẹ̀ wá kíni ó wá kẹ́yìn ó ní yorùbá wà tó wá parí ẹ̀ náà bàbá jẹ́ náà bá ní akẹ́yìn gbà á mọ̀lá ní tí ọ̀rọ̀ oríyẹ̀ ti wá ní kí wọ́n fi dìí pé kẹ́yìndé ló rẹ́ táyé lọ́jọ́ ayé pé lọ́tọ́ ayé wò ó wá tọ̀ wò tán ayé yìí dùn mọ́ sí kínú ẹ̀dá kù sí èyàn lè wálé ayé yìí fìyàn sọ òkú wá níbi ìhun ẹ̀bọ̀ ní ìwòsí bàtí bẹ́ẹ̀ ní wọ́n bọ̀ láyọ̀ pé ibi tán bèjẹ̀ lé lórí ó ṣe kínú ilé yìí èyàn kan ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi náà o èyí tọ́wà lọ yẹ káwé aláwíyé kan tí ó wá sọ sí ọ̀fíìsọ́ àmọ́ amúra kankan <laughs> ìsọ̀rọ̀ ẹ̀rí ìsọ̀rọ̀ ẹ̀sìn ìròrí kan tí ẹnìkan sọ fún wa pòrògbó yé báyìí ṣùgbọ́n àràkùnlé ha tó bá ṣe táyé ẹni wọn kọ dé ǹjẹ́ wá bó kọ mọ́lẹ̀ tó mú wa yà sí yòókọ̀ yẹn lẹ́ẹ̀kan nìyẹn tí ó kọ̀ kan bo orúkọ tá a sọmọ mọ́lẹ̀ ǹjẹ́ ó lè ní sábà pé lálùkì á mọ̀ kó mọ̀ pé òun náà pé ìyí òun ò ṣe kí nù ó kọ̀ rẹ̀ kì ọlọ́wà. aha ìbéèrè kejì ìbéèrè kejì ni pé ǹjẹ́ lẹ́yìn ìrún lẹ́yìn tá a ti kírun tán tó sọ ìsáàbìtàlù alátán ǹjẹ́ ẹ̀ka aláta yìí ǹjẹ́ ó ba orúkọ jẹ́ tàbí ǹjẹ́ ba àlùwàlá jẹ́ nǹkan aláta ti gbà kan ba àlùwàlá jẹ́ rí láti lọ àlọ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmọ́ yìí tá ànábì ṣe gbẹ̀yìn ni pé ànábì padà jẹ nǹkan aláta gbẹ̀yìn tí ó lè tún àlùwàlá ṣe kí ló ní tọ́wá abájẹ nǹkan láta tí àṣó àtọ̀ àti ohun tó di bàrà lájẹ́ àábòmí sẹ́nu wa àwa yọ ẹnu nù agbogbo tó bá há síbì kan bẹ́ẹ̀ yóò lè wábì kan gbà lọ á sì máa bá ẹnu sí wa lọ. àwọn lárúbáwá lè yẹ sí lárúbáwá lẹ́nu àwọn lárúbáwá lẹ́nu sọ̀rọ̀ àwọn náà ń kọ́ báwọn ẹ̀bùn ní ìjẹ́bẹ̀ aláwọ̀ àlọ́. wa alaikum salaam wa rahmatullah ok sir. ok. máa lọ sọ fún ọjọ́ ọjà lọ́gbà ó ti dúró lọ́wọ́ ó ti gbé gbogbo ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ ìlọ́wọ́ ó ti lẹ́lẹ́kẹ́ ó ti lẹ́lẹ́kẹ́ yìí

tí bá gbọ́ yín o àmúgbà bá wọ́n jẹ́ aláàjì lówó ayé ẹ̀kọ́ ìlú wa rí pé àbúgbà bá ti gba ọkọ̀ tó kó bọ̀ àwọn olówó tó kó bọ̀ ni àwọn àgbà ọkọ̀ tó kó bọ̀ mo wá lọ bá aláàjì tó mọ́tò bíi mẹ́ta lọ́sí fún fún àwọn ọ̀gá ìlàkà amẹ́ríkà wọ́n ti sẹ́ni mọ́tò wa o àwọn alọ̀bẹ̀ ọlọ́dún ṣe wo ṣé ìgbà wílọ̀ ìwà yìí ìwà gbégbòrò ni ìwà kíra pé gbégbòrò mùsùlùmí èsì máa jẹ́ gbégbòrò adábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní láàyè dókòlò jáde lọ́ta kọ́tà bí ẹni kò ní wà lẹ́nu náà pálẹ́ náà ó ànàmá gbégbòrò ẹni tó gbọ́ tẹ́lẹ̀ ó ṣe gbé ní ìsọ̀fẹ́lẹ̀ ṣẹ́fì inú ẹni tó lè túbù láyé àwọn tá àwọn gbégbòrò má jẹ́ gbégbòrò kò dáa ìwọ́n nípa ilé tí wọ́n rọ̀sí nínú tọ́gbù lọ sọ́dọ̀ ilé ayé tó sọ ń pa ilé o tọ́tún gbọ́ tẹ́lẹ̀ náà ọtún lọ ní sọ fún ilé yìí má má gbọ́ ọ̀rọ̀ láì fi tẹ́nìkan sọ ń pa ẹnìkan kọ́ máa ṣe tó mi kọ́ máa gbé lọ́wọ́ àtàkì jùlọ láàrin àwọn mùsùlùmí kó dàbí ìsáàrin mùsùlùmí ó burú o ká tó wá dé láàrin àwọn tí ọ̀rọ̀ tó sọ fún eléyìí yẹn òun ní òmùsùlùmí pé ah! ó sọ bẹ́ẹ̀ pa mí ó lè dìgbàgbóró ó lè kọjú síra wọn ó lè dógún ó lè dọ̀tẹ̀ irú wà bẹ́ẹ̀ kìí ṣe wà mùsùlùmí òdodo irú ẹni tí bá ṣe wẹ́ kò ní ṣe kínú oníwà àlùjánnà so ẹni tí ẹ bá rí kí ń ṣe bẹ́ẹ̀ pé òun lè máa fi òfin bó lòun ṣe ah ìwà tẹ́ wù yóò dá o ẹ ń gbò lówó lọ́wọ́ ní kò sí dúkàn yìí ẹ jẹ́ sí ẹni tó ní owó kò sí ẹ òun náà tó jẹ gbèsè ẹ kò sàn án òun túbọ̀ kó jẹ gbèsè kí ni yóò ṣe yóò sàn án tẹ́sí ní gbèsè nǹkan tó lágbára ni ó gbogbo ọdọ ọmọ ńlá yàtọ̀ kàmọ́ ń jẹ gbèsè jọ ìgbà àjọ ìta jẹ gbèsè ọlọ́dà kó pé mi náà sẹ́ gbèsè ọrùn ní ẹ bá tàbí jẹmọ́ èmi náà ní gbèsè ọlọ́mọ àṣẹ òwe tó dọ́ka ní gbèsè ọlọ́mọ náà ṣe gbé ọlọ́mọ náà sọ ìkan burúkú ní gbèsè aláì gbogbo ẹni tí ó bá jẹ tó láǹfààní kọ mọ́mọ́ ìyáwó lọ́wọ́ àwọn èèyàn ọmọ fún ìgbàgbé lọ́wọ́ bá ti fọ́ mọ́mọ́ ìyá tó bá lè avoid yẹn torí bí ìyọba ilé kú tó ìkòrí wọ́n lọ torí wọ́n lọ àádọ́ta lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tọkùnrin kan kú abájúwájú ànábì ilé ànábì ó kú ni ànábì tọ̀ ọ̀yà ẹ̀wà lọ ní oúnjẹ ẹnìkan ní jínárì méjì àti ilé ìṣẹ̀kú rẹ̀ àbíká sọ̀wé àkùnmọ̀ lówó lọ́wọ́ àdíyàfi àbíká rí

àrẹ ìbá pàdé rẹ̀ ìtànà bí ọkọ̀ bí ni pé wà máa bá fà àlàtì dìnàrán dínárì méjì ìjẹun tó ti sán ó ní àjẹ́bí yá àjẹ̀sìnkú lánàá ni ọ̀rọ̀ àjẹ̀sìnkú lánàá bọ̀ ọgbọ̀rọ̀ ìṣúwábí wọ́n ti sán ẹni ọkùnrin ó wá dijọ́ mi bí tó ni ó ní mo ti ẹnu sáré gbogbo ẹni tí ń jẹ gbèsè tó ọmọ fẹ́ san torí tí yóò fa gbogbo òun yẹn bẹ́ẹ̀ gbà mí bó yóò fìdí pé kò fẹ́ kò fẹ́ san ara rẹ̀ ní ti owó olówó tó yá tó fẹ́ san tó fẹ́ jẹ́ gbé àgbákò àlìkámọ̀ lọ ń dè mọ́lẹ̀ fún ara rẹ̀ wọ́n ò lè rọ́nà lọ àfikọ́ san padà ò lè rọ́nà lọ àfikọ́ san padà tó bí jẹ́sẹ̀ àwọn ẹ̀ta alámọ̀ yíyáwó èèyàn lówó tọ́mọ jẹ́ ọlọ́wọ́ ìsìláàmù jẹ́ káàkiri máa ń lẹ́nu ìgbà ìgbà rẹ̀ pẹ́tẹ́ ní ìtàbá rí kó dùn kóhun san sí orí san pé aká mójúkò ọlọ́run mójúkò fún alọ́lá kìyàmù torí pé ìkan láti lè kóba nínú sáré ó lè kóba nínú orí lẹ́nu kìyàmù so tí ò bá wá fẹ́ wá san ìwọ mọ́ wá torí ẹ̀ ìwọ mọ́ torí ẹ̀ wọ́n wá di gbégbòrò òwò kàgbákò pé ó jẹ gbèsè kò san ìwọ tún wá kàgbákò lára tiẹ̀ kí wọ́n tún ya lébò orun òun lóbóbó ẹni tẹ́gbẹ́ òfófó ni ló pa òfófó àdúgbò náà ti mọ́ sọ àmúgbàtàwà ní ìṣẹ́lá mọ́tò nílùú ẹgbọ́ ẹmọ́sọ òfófó òfófó dá àwọn èèyàn ti tàbí ẹmọ́sọ àwọn nílùú ẹmọ́sọ òfófó òfófó dá lẹ́rọ ní Islam èyí gbọ́dọ̀ jẹ́ gbogbo ní ó sì mọ́ jẹ olóbòfó Allahu ta'ala ààrẹ sálè ṣòkó ẹran tí a lè ṣòkó ìyẹn ni pé ẹ̀gbọ́n kú níṣẹ́ ìyàwó ẹ̀gbọ́n àbí àbábúrò kú níbọ̀ níbọ̀rọ̀ àbúrò kú ìyàwó àbúrò tí ẹ̀gbọ́n ọkọ wa fẹ́ ṣe kí ni òfẹ́fẹ́ wọ́n ṣúpó àbí kí ni ẹgbàjúmọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àṣàkáṣà ni àṣà wa nílẹ̀ Yorùbá amákílá pé àṣàkáṣà rẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ní jàhílíyà àká Ànábì tó dé níbi táwọn bá dé ọmọ mọ́ ń súpò bàbá rẹ̀ ọmọ mọ́ ṣekí yóò súpò bàbá rẹ̀ yóò fẹ́ ìyàwó bàbá rẹ̀ sáàmù o kódà ìfẹ́ tí ó fẹ́ wọ́n pin ogún ni tó bá ti pín ogún tó pín ilé délé tó pín ìdílé tó pín ẹsẹ̀ délé tó pín àpò ìdílé ó sì fẹ́lẹ̀ wọ́n mọ́ gbúmọ́ àwọn bàbá wọn mú lọ aṣàkàṣà ni islam ní gbèjìlẹ owó ẹ bẹ́ẹ̀ náà wá ní ẹ̀gbọ́n kú ìyàwó rẹ̀ kábùrù wa pé ah ìyá rasaki ti dá o inú wọn yóò gbọ́dọ̀ kú òde lọ mẹlẹlẹ wa fáyà tí ìyá rasaki bá wá wú o àìmọ̀ ṣubú èyí tẹ̀yẹ̀ bí wàá kóra yíyọ ìyá rasaki gbogbo ẹbí wá jòkó àwa ní àbábàtà ìlú kọ kọ ṣubú àṣàkáṣà ni ìtẹ́gbà tí wọ́n sunúkò yóò díyàwó ni o tí ìwọ́n mọ̀ wá lé rẹ̀ tí wọ́n mọ̀ bá ti lọ́kọ láya gbogbo àwọn ìyá wa tí wọ́n ti lọ ogun wọn náà ní ìrúkan bá wọn ti bẹ́ẹ̀ fúnlẹ̀ Yorùbá yìí adigbọ́lọ́dọ̀ọ́lọ́ adigbọ́lọ́dọ̀ọ́lọ́ ọlọ́ ti fi àgbóyè sílá tó bíi gbélé ó ní ìṣàánú ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ibi tó bá kù sí ẹlọ́rẹ́ jáwọ́ bẹ́ẹ̀ tọmọbìnrin bá dá abẹ́rẹ́dẹ́lẹ̀ yóò tí tó sọ pé òun bẹ́ẹ̀ dá dúró pé nínú ẹbí wa abẹ́rẹ́ pé á ah, ọmọ ẹ̀gbọ́n wa tá ní yìí máa lọ ní ìdìbò ní wa náà ní orí tó dánu pé kí a mọ́ jà wọn orí yóò ṣẹ̀ṣẹ̀ tó wé sí ẹ̀ ah, ẹ̀ ara sáfì lọ́dà mi ló ti dára ìsìn ọlọ́gbọ́n bá tẹ́wọ̀ gbọ̀rọ̀ ah, tó wá sí báyìí èmi mọ̀ pé ẹ̀ sí ìbáàdì sí mi ò kúrò kú lẹ̀ báàdì ó láì sí ní àti ìfẹ́ra wa gan ẹ̀yìn ilé ẹ̀jẹ̀ ah, lọ kúlọ̀ rí o tó bá látọ̀ kàn fún bẹ́ẹ̀ fẹ́ àtọ̀ bàbá owó èmi náà bẹ́ẹ̀ owó èmi náà tọ̀ ó wú wọn èdè lọ́kọ láyà o wọ́n ṣẹ̀ tó wá tòwé tiẹ̀ náà yóò wá fẹ́ níṣú lọ́ka tí wọ́n so ìjìwá pa kọ́nà tó bá lágbára tí wọ́n tún ṣe ìyàwó tí gbogbo ayé gbọ́ tọ́ ọ̀run ọ̀run òsìlè mọ̀ yorùbá ní mọ́sọ̀rọ̀ wọn tí gbogbo ayé gbọ́ pẹ́ tún ṣe ìyàwó wọ́n ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìdí ìtura gbogbo wa lò tí gbogbo ẹ̀yọ́ bí bá sì kóra yìí jọ tí gbogbo yìí wá bá sọ̀rọ̀ tí tí ò bá rẹ́ni tó wù láàrin yìí kò fẹ́ yín ẹ̀sì wọ́n bá lójọ́ rẹ̀ pé a ní aṣúlò pópó gbà ẹ̀ẹ́jọ́dọ̀ fara nítorí ẹ̀ tí ó bá wo gbogbo rí pé ọgbọ́kàn bí òun dàgbò ní àdí òṣìwò tó kàn ó kàn fi ìfẹ́ ah ìfẹ́ fẹ́ níbọ̀dì nínú ní mọ̀lẹ́bí ọkọ mi kò fẹ́ níbọ̀dì náà lò káníta ló fi lọ́nà lórí ìmárí kó lọ ṣe gínú kó lọ ìmárí ẹ̀dàkùn àṣà yìí gbogbo bí tó bá kù sí ilẹ̀ Yorùbá kò lákọlẹ̀ o ẹ̀ ń legalize wá sí lápé agbèrè ní o orí burúkú tó ẹgbẹ́ ìdàlùkù yá mọ̀ sí ní gbogbo àwọn ìyá kálukú wá àwọn bàbá kálukú wá tí wọ́n ti kó sínú ẹ̀ lánàá ọlọ́mọ́ta bá forí wọn ọlọ́mọ́ta bá kẹ́ wọn bó ti yé wọn mọ́ ní àwọn rò pa wọn fi ń sáàmù obìnrin táwọn bá ń su ní òkú àmọ́ àwọn rò bẹ́ẹ̀ ni in tó jẹ́ nínú ṣẹ̀ríà ni pé illegalize kódà ń gbà ní wọ́n tún yìí fóṣẹ́ ni lọ́ọ́ bẹ̀rẹ̀ olóyún àwọn òṣọ́ níbi tọ̀ yára ń pàtà wọlọ gbọ́ pàtà ìlànà pé rí gbogbo ọmọ òun náà lọ sí lókú ó sì kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ yóò gbà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n lálóbìnrin ti dàgbà èyí ló padà tẹ̀lé sáwọn ìyá tiwa nínú àwọn ti dàgbà àbátọ́wá ní wọ́n sún lóko àbádọ́ yóò kàn wá oúnjẹ dábọ́nà fún wa làwọn ọmọ yìí lọ sùn lọ́jọ́ nígbà fọ̀fà ọlọ́run jẹ́ kúndé ní gbogbo àwọn báwọn ẹ̀wọ̀n ẹ̀ ń bá dàgbà náà mọ́ ti báwọn fún ṣẹ́gun èèyàn kàn jẹ́ kó ké wọ́n kàn fi mímu rẹ̀ lásán mo rò bóyá báyìí wọ́n kàn fi lé kínú kàn fi mímu rẹ̀ àmọ́jáde àti ẹ̀ fi mímu rẹ̀ o àti ẹ̀ fi mímu rẹ̀ o ẹ má sílẹ̀kùn lẹ̀ fún tọ́lọ́wọ́n ọba òṣèkínú tí ó sì tọmọbìnrin tó wà nú ẹbí tẹ bá rí pé ah! ẹni yìí sì wà ah! ọmọbìnrin yìí níwà ọmọbìnrin yìí dáa àbí òkọlẹ̀ àbí ó dá ó níwà kọlẹ̀ wù ẹ̀fí wo pé ah ọmọ rẹ̀ yìí sábà ni ó ti bá bá ní ìbáwá tọ́jú àwọn ọmọ rẹ̀ ẹ̀hìn àbúrò ọkọ abẹ́gbọ̀n ọkọ ó lè ṣe kíni ó lè lọ àmọ́ gbogbo ẹni tí ó bá bá sọ̀rọ̀ afẹ́fẹ́ gbọ́dọ̀ jẹ́ ni tẹ́nìkan kó bá sọ̀rọ̀ mo fẹ́ ọ̀ nǹkan ẹyọ kan títẹ̀lé àgbà wa láàyè rẹ̀ tí ẹ̀ ti gbọ́dọ̀ wà very very careful ó ní pé ó lè mọ pa lómi kó mọ̀ sí kí nìjọba gbọ́ àwọn mímọ́ sí àtọ́ láàrin pé ká ní ìtọkọ ti kú ni ìgbà ni pé ìdá àti ìtọkọ ti kú ni èèyàn ò sí ibi àkọ́kọ́ kú ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ìdá àti èèyàn gbọ́dọ̀ bómi lè sọ̀rọ̀ ó ní ká ní ìfẹ́ ìdá kọ̀kọ̀kọ̀ àwọn àlùfáà mi lọ yẹn nílẹ̀ nílẹ̀ náà àmọ́ tí ẹ bá bẹ̀ sọ ní sùúrù kó fi kí gbogbo wa àwọn kó ṣe gé ní òlọlẹ̀ ọlọ́kú sàánú wa o ọlọ́kú fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ o ọlọ́kú fi ẹ̀sìn rẹ yí wa ọlọ́wọ́ àná. ṣọ́bì nínú ìgbẹ́ orúkọ ọkọ rẹ̀ àwọn àlùfáà sọ̀rọ̀ púpọ̀ lórí ni wọ́n á máa wà láyé kan wà ìpìlẹ̀ ní pé oníkálukú ó jórúkọ bàbá rẹ̀ tọ̀ táwọn àbá àyàfà ní lórí o wà á lékùn sára àwọn àkọsùnmá ẹnìkan yìí ẹnìkan yìí sọ ọ̀yà ọ̀gbìn ha ó fi àbára mi tó ayà ok wọ́n sọ wọn ṣe jẹ́ a ṣe bẹ́ẹ̀ so àwọn alfa wa bí yàpá ẹnu lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń lálàáfíà ọlọ́mọdé àfọwọ́ alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìpìlẹ̀ ní pé káfẹ́ kálukú kọ bàbá Aisha bintu Abubakar Fatima tó jẹ́ ìyàwó Ali bintu kini ó kọ àbá ìlànà ìpè ọmọ àlọ́mí ó ká dúkú náà fojú kọ bàbá rẹ̀ àmọ́ ká ní ta fẹ́ líǹkì ẹ̀ máa ní pé ìyàwó ẹni tó jẹ́ báwo ní ìbòjúmọ́ sí ẹni ọ̀tọ̀ ní mrs ọ̀tọ̀ sí ní miss miss olótùmọ̀ sí ọmọ lágbájá ó kọ àbá rẹ̀ ní oṣù mìíràn tọ́wọ́ bá wà ní skul ẹ ṣe miss normal ló fún ọ ìyàbí tí ó ṣe parí tó bá ti wá di mrs tó ní rs mrs àbí èyí ò ní ṣe ọlọ́kọ ọkọ rẹ̀ ni wọ́n lò fún torí pé tí yẹn máa ń túmọ̀ sí ni pé ẹni tó wà pẹ̀lú so níbẹ̀ òun ló ti dókọ ọkọ rẹ̀ àmọ́jọ́ tó bá àdírẹ́sì ààrẹ ẹgbẹ́ bíi pé fámìlì tó ti wá ó kọ àbá rẹ̀ ní olú ó yà ní òun tọ́ àwọn tí wá ń ṣẹlẹ̀ nísìnyí tá a gbọ́dọ̀ tẹ́lẹ̀ àká báńkì látòjú rẹ̀ pọ́kọ́ bá kú gbà ní báńkì àkáǹtì wúlì wà bẹ̀ àwọn báńkì ìgbà àwọn míì tọ́jú iṣẹ́ báńkì wọ́n mọ̀ ju owó káwọn fi gíní kọ́ tẹ́mọ́lẹ̀ ó tẹ́mọ́lẹ̀ tẹ́tẹ́ wọn lọ. ẹ̀yin màlẹ́bí gbọ́dọ̀ ṣe wá lè lọ kílèmù owó ẹ̀ sì wàhálà bẹ́ẹ̀ bá mọ̀yàn rárá bẹ́ẹ̀ bá mọ̀yàn ẹ̀ lè ṣe nígbà àwọn bẹ́ẹ̀ bá mọ̀yàn owó nílé bí kíní ó lè ṣe tẹ́lẹ̀ rẹ̀ ṣé wá ní wọ́n ọ̀nà tó wá rọrùn jù déyàn fi ó ní pé ìyàwó tí èèyàn ní kó orúkọ èèyàn wà lára orúkọ rẹ̀ tẹ̀sí afẹ́fẹ́ reality ní ìtumọ̀ ara wa sọ̀rọ̀ nísìn àwọn afá àti yapa irun aṣọ yóò pọ̀káàdọ̀ wá sí ìtàn bá yúwà yìí tọ́ orúkọ ọkọ rẹ̀ tó bá lè wà nínú àkáǹtì tiẹ̀ náà tọ́rọ bá dẹjọ́ ah, ah, ọkọ mi kí ni púpù pọ́pọ̀ rẹ̀ bẹ́tà fífíkẹ́tì ẹ ti wà káǹtì mi náà tá a fi sọ́dọ̀ yín àtijọ́jọ́ ìṣẹ̀ rẹ̀ ti mọ̀ pé tọkọ tìyàwó ni wa ìrọ̀rùn lẹ́gbùn wò jáde ìrọ̀rùn ló gíní kákàndé máa bèrè pé ẹ lọ mú death certificate ẹ̀ certificate pé lóòótọ́ ló ti ló ti jáde láyé pé kò wẹ́ pé ìyàwó wa gbowó tán ọkọ̀ tó wá dé ní <coughs> yóò tó wá dé lọ́la ọlọ́sàn-án wa tó ní ti ní ìṣẹ̀lẹ̀ so àwọn kan tí mo dáwọn lè pe fóònù nọ́mbà rẹ̀ tó ń fi rẹ́jísà kalẹ̀ wọ́n lè sẹ́ni méèlì eh, ẹ̀ ogun kan ló wọ́n ti wádìí ẹ̀rì ìgbà sáwọn nǹkan yẹn tó máa rọrùn kárí àwọn náà ló bẹ́ẹ̀ tó ti ń bí ẹ eh, ókú èèyàn ìrọ̀rùn náà lóde ìyàwó ìyàwó mrs abdulhakeem àbí abdulrahim gbà àti wọn lónìí jẹ ó parí so ìyẹn náà nígbà míì àwọn tá a máa

àwọn ẹgbẹ́ ìjà ń pín ọmọ ogun ọ̀dọ́ sí ìfẹ̀sùn wà láwọ̀ wàrà ẹrù ilẹ̀ ju ẹrù rẹ lọ irú kí ni yẹn. irú yẹn. ní gbogbo ẹgbẹ́ ìjà ń bá ọmọ ní irú yìí wà sílẹ̀ àmọ́ sí fún obìnrin bẹ́ẹ̀ obìnrin ọkọ rẹ̀ àbí ọkọ̀ wá fi bí ọmọ márùn lẹ́fọ̀ gbàtọ́ kọ́ fọmọ márùn lẹ́fọ̀ àwọn mẹ̀lẹ́bí wá wò sí a ah, ẹrù ló pọ̀ jù fún wọn obìnrin kó mẹ́ta wá yá máa bọ̀ tọ̀ ọlọ́bìnrin wá yarí máa lọ́wọ́ sí a ẹ̀dì máa dágbọ́ bùkátà ara ẹ̀dì ti di pé a ah, ẹrù rẹ̀ ọ̀ lè yìí a ní mò ṣẹ̀yẹ́ ò tí ì láǹkan kan bọ̀yìn lọ́rùn tó bá pò náà ó yìí dúró ọmọ fún tọ́jú nǹkan rẹ̀ wà fún ṣùgbọ́n ìgbà míì tí máa ń bí ọ̀rọ̀ gbà lọ ó lè jọ àtìyàwó yìí wọ́n ti ń fi ẹ̀sẹ̀ kọ́ àwọn ọmọ yẹn wọ́n ti láwọn tó fi ń kọ́ àwọn ọmọ ọmọ ń ọmọ ń kàwé ọmọ ń ha Qur'an ọmọ ń ha mùtúrò ẹ̀mẹ́yà ọmọ ń fi gbogbo àwọn ìgbésẹ̀ ẹ̀yin mọ̀lẹ́bí tẹ́lẹ̀ fẹ́ gba ọmọ àwọn ọmọ tí ń gẹ ẹ̀rọ wọn lè ṣe ń débi tí wọ́n máa ha kùránì sórí ọmọbìnrin wà wú rẹ̀ pé ah tí ń bá ní kọmọbìnrin máa lọ àmì ìkọ́ ọmọ ìkalẹ̀ bẹ́ẹ̀ sì tọ́ wọn ní oníkàkùnrinlọ́wọ́ kò sí ní bátìlì ẹ̀wù ẹ̀yìn ò lè fa ọmọ ìrìnlẹ̀ in tó kọ̀nsídà yẹn ó tó kọ̀nsídà bí ó kọ̀nsídà so ẹni bá rí wọ́n kàn máa ń sọ pé ó ní agidi ìwé wọn bí wọn ó ní ìgbéraga ó jọrẹ ló kò jọrẹ lójú ó ní point tí ó bá kọ́ ọmọ rẹ̀ fún èèyàn ẹnu wẹ́ ẹni tí ó bá tọ́ ọmọ rẹ̀ bóun àtọkọ́ sí plan àti jẹ́kínú láti kọ́ lásìkò tá a ti ẹ̀wà yìí tó yẹ pé ọgọ́rọ́gọ́ àwọn èèyàn sọ́dọ̀ àwọn tó ọmọ jẹ́ lójú ọ̀ráyé ọmọ rẹ̀ mọ́ وهذه بعد ما جواب علي أنا ما أعرف يوم رباه رحمها الله ورحمة واسعة وغفر الله لها ذنبها ووسع قبرها ونور قبرها وتقبلها بقبول حسن فبعث الله يوم بعثها مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا أو ما دوال صدهم نقبو أدو سيري نقبو أدو سنوائي أدو ليا ممن بيع أخواني باتلو ممن بيع دانا gbogbo àwọn ọmọ àtìyàwó ibẹ̀ ní ilẹ̀ ní wọn lọ lọ́wọ́dé wá lọ́dún ọjọ́ mẹ́ta ọmọ kú lọ́dọ̀ ó wá níjọ́ kan ó wá nìkan náà ọmọ gbà náà kọ́ yín káàkiri gbà náà òun náà ti dàgbà níṣẹ́ wọn ni àfà ìjọ ẹ̀jẹ̀ bèrè kí nìkan lọ́wọ́ rẹ̀ tí wọ́n lè jẹ́ sí lẹ́wọ́dé àgbẹ̀mọ̀ gbọ́dọ̀ rẹ̀

pọ̀lú sọ arábù sí lẹ́sọ sílẹ̀ tó bá gbọ́dọ̀ sí ní ìsìn ní gbogbo arábù dé èmi lè sọ́sí lọ tọ́ nǹkan lọ́wọ́ ọmọ ọtọ àmọ́ ikọ̀ tó ń ṣe ìjẹ̀sí tẹ́mi lọ́wọ́ mọ́ wá sí ọ̀dọ́ ọlọ́run kan ní ọ̀dà sáńdì yẹn ẹ̀rí ká níjà mi ìtọ́jú ni sẹ́mi nìkan tẹ́ ẹgbẹ́ olúwa rẹ̀ wọ ọ̀gá ìṣèwà yóò wọ ẹgbẹ́ padà tó wọ́n ní pàrọ̀ ìpamọ́ ẹ̀yin ẹmọ kó bọ̀ wá ọ̀dọ̀ wa ẹjọ́ òsì nílé tá a lè gbà wọ́n jígbà náà tẹ́lẹ̀ kọ́rọ̀ nípa kíyẹn wò ló yẹ pé tóbìnrin ní ìbá ìǹkì ìdámọ́rún ni ẹjùmọ̀ lọ sí kíni ẹjùmọ̀ torí bí àsìkò yìí bẹ́ẹ̀ lómi ìtòlù fẹ́ gbọmọ lọmọ gan kèrí tiẹ̀ sí kíni kèrí tiẹ̀ tọ́ then ọ̀gọ̀rọ̀ ẹ̀rọ àwátà ń bẹ láyìn àwọn ọ̀dọ́ oríṣiríṣi ni wa gbogbo àwọn tó bá ti ní orientation Islam tó ti ní ọ̀làjú ka Islam lónìí àwọn àyẹ̀mọ́ fẹ́ dúró làwọn ọmọ wa ti fẹ́ yẹjú níbi ọ̀rọ̀ islam láti mú ọlọ́bí ìjùl kùrán láti mú ọlọ́ ìjùl wùtù àìmọ́yà àwọn òbí dáwà àti wọ́n jọ mọ́ ń jà lórí ọ̀rọ̀ ọmọ mi kò mọ́ kùrán báyìí kò sí mọ́ súnlẹ̀ báyìí kò mọ́ táàmọ̀ jà lórí ẹ̀ ẹ̀dá àwọn atáwà ń bára wà jà sínú yóò tẹ́lẹ̀ kan wá jáde láyé ló wa tẹ́yẹ̀ bí kan wá jókòó pé ẹ̀dẹ́ gbarú ọmọ kódà irú obìnrin yẹn ó lè pìfẹ́ kó ń kọ́ ọmọ fún ìmọ̀ọ́mù mọ́sálásí àwọn ju kó ń kọ́ ọmọ lọ fún ẹ̀yìn ẹbí lọ ẹ má bójú wo kó kéré ẹbí o kò mójú kéré ẹbí o in tó wò ní pé bá a bá kọmọ̀ yìí lè yí lọ́wọ́ nínú yẹ́ bá wa sọ pàtíbẹ́sẹ̀ kírù pàtíbẹ́sẹ̀ wọ́n wọ́n láì láàdé àwọn ará ìlú kan lè tọmọ ìpè ní àwọn fẹ́ mú ma wá láti ìlú ìlú àwọn fẹ́ mú wá sọ́dọ̀ wá yà yí láti wá láti wá máa kẹ́kọ̀ọ́ rẹ̀ à ẹ̀ lọ gbogbo náà lè gbogbo náà lè yẹ ọmọ ìlú èbó tó ti lè gbé báyìí ẹni àbòsíbi tí ó lè gbé ìlú èmi náà ṣeré àmọ́ ọ̀dọ́ ti wà yìí àti ìmúṣẹ́ tó wà kọ̀díṣì ìfọ́mọ́ ilé àwọn ilé àwọn àwọn tó jẹ pátí láti jọ ń bára wá yẹ́gbẹ́ ẹ̀fọ́ jẹ wọ́n ó ti jì padà wọ́n ti ní sáìsàn tó ó ta dẹ́ jùlọ mọ́jọ́ láti ó sì wọ́n ṣe kí ni ó jí àti ké àdúgbò sí bàbá ti ẹ̀lọ àrítọ̀ àwọn ajẹ́rù yìí àwọn ọmọ ilé ìlú tó ẹ̀fọ́ ìjọba àwọn ilé tó ọ̀dẹ́ tí mo sọ fi ń gbé olè wáyé tẹ́gbẹ́ tó tì wọ́n débẹ̀ ó kàn wọ́n náà ni pé á ah, kọmọ wa náà lọ kẹ́kọ̀ọ́ ìsìlámù lọ́dọ̀ ọ̀rọ̀

kí ni ó kọ̀ sí dájú ẹ̀sìn ẹ̀sìn ni mo mẹ́ nìkan lọ́wọ́lọ́wọ́ báyìí bá ń bí ṣọ́ṣọ́ ọ̀dọ̀ lọ́wọ́lọ́wọ́ yóò yà wọn lẹ́nu pé mo tó sọ̀rọ̀ àwọn tí wàá ṣe báyìí pèsè sọ fún wọn tó bá ti sọ̀rọ̀ fún mi tí wàá ṣe bá ti délé á ṣe dé mi á ti ṣe wàá ṣe báwọn ẹni Canada lọ́wọ́ ọmọ wọn tí wọ́n wà ní government school àwọn government school bẹ̀rù títà àwọn school ti wáyà yìí wà government school rẹ̀ gbogbo ọ̀fẹ́ wá ni ọmọ kan lọ náà ni ó sì ẹ̀kọ́ ju bí ẹ̀kọ́ tó yẹjú tó yẹ kóró ẹni wá pé ah àwọn ọmọ yẹn kọ̀ọ̀kọ́ wọn ṣe gbogbo àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ń bá wọn lójẹ́ wọn wá bẹ kó wọn lọ private school níbẹ̀ náà tó wá jẹ́ ti àwọn mùsùlùmí nígbà tẹ́lẹ̀ náà ṣe abúgbò owó tó fẹ́ san pé ah abúgbò ìgbẹ́rẹ́ san ah kí wọ́n la fẹ́ ṣe ẹ̀sìn yìí náà ẹ̀wọ̀n ẹ̀rù tó lé nílùú ìròyìn láti ẹlọ́dẹ ni ẹ̀yìn ogun o kíkiri kan wá sọ kọ kẹ́yìn mọ̀lẹ́bí kan wá lẹ́wà nàìjíríà tàbí kẹ́yìn náà lẹ́sùn wa Canada gẹ́gẹ́ níbi kọ́mọ ọmọ rẹ̀ mọ̀ bọ̀ wá sí ọ̀dọ̀ wa yóò gbà à pílánì èmi àtọkọ mi lórí àwọn ọmọ wa nǹkan lè léyìn pílánì tiwa lórí àwọn ọmọ wa ó kọjá ó kọjá mi lé sẹ́ni kọ́rọ̀ ni ìgbà ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká kí ni kàbí sọ mo mọ̀ mọ̀ pé ọ̀rọ̀ yìí lójú báyìí torí ọgọ́rọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ó ná máa ń fa wàhálà tó yọ̀ rẹ̀ tí ó wàá sọ́dọ̀rọ̀ ó fẹ́ dẹbí bó ó fẹ́ tí ó bí káwó ó fẹ́ ṣe báwo ó fẹ́ ṣe àwọn ọlọ́mọṣẹ́ àṣàlù wọn ó ṣàlékún àgbóyè sí wa náà ọjọ́ ti lọ òjàmá ìyẹ̀kan ní ìmílẹ̀ ní ìyẹ̀kan ní mògbólógbólú mọ̀lẹ̀ à bẹ́ẹ̀ mọ̀ sí máa ń ṣàwádà jù nínú kò sáwọn rúbọ̀lẹ̀ yà yẹn rúbọ̀lẹ̀ bá ń fẹ́ bí i àṣìwà àṣìwà kó gba ọ̀hìn a ti máa ń gbọ́ rúmọ̀lẹ́ náà ni àmọ́ tí ń jẹ́ bẹ̀lẹ́ mo rà kàn máa ń gbọ́ rúmọ̀lẹ́ rúmọ̀lẹ́ ni inú àbíjà láti gbọ́ àmọ́ tí ń jẹ́ bẹ̀lẹ́. a kò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó da ló kọ ó kọ tó ọmọ wa ló kọ ní Abdullah káwọ́pọ̀ àdánùwà Muhammad káwọ́pọ̀ náà lórúkọ àwọn sọ̀hábà káwá lórúkọ àwọn ẹni gbọ́kọ Yorùbá kan rẹ̀ bá wù wá pé á ah, sì wù mí kọ́ mọ̀ ní ó jẹ́rù orúkọ báyìí orúkọ kan náà sọ ọmọ kan ah, ọmọ mi náà sì ní wọn dárúkọ fáìn náà ti gbàgbé kọ gan ẹ wá Yorùbá tó fáìn bẹ́ẹ̀ lè wá sọ ọmọ yẹn náà kí ẹ wá tó wá ẹ bá ti ní ẹ ẹ̀ṣọ́ lóko yorùbá tó wù yóò ẹ̀ṣọ́ wá wá ní kọta ló dá ní kọ lọ́n pa lẹ́nu kọ sọ̀hábà ẹ̀tún ṣe kíni ẹ̀tún sọ ó sì máa jẹ́